لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم tí wọ́n ń pèpè lọ síbi la ilaha illallah ẹ̀rọ àwọn tí wọ́n pèpè lọ síbi la ilaha illallah àdúrà là ń ṣe báwọn tó dà gbọ́dọ̀ kí wọn lérí bí wọ́n ṣe wọn. àwọn máa ṣàdúrà fún wọn kọ́ lọ́wọ́ bá aláàkọ́ yí wọn padà kọ́ sọ wọ́n di àrólé àwọn ànábì ọlọ́jọ́ máa pèpè lọ síbi la ilaha illallah àwọn kan ò fẹ́ ká wọ̀lú àgbẹ̀lá máa wá kí wọ́n fún àdúrà láàmọ̀ ṣe kí ni ìlà àmọ̀ ṣe fáwọn èèyàn ẹgbẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́ ṣiṣẹ́ wọn lójú rí náà kí wọ́n gbọ́ níta ṣe kí ni níta ń bá wọn sọ. mo kí gbogbo àwọn elétò àti gbogbo àwọn anáwó àti gbogbo àwọn ní ìgbìyànjú lérí bíjòkó yóò ṣe rọrùn olùmọ́sá ìsẹ́ni kọ̀ọ̀kan wọn lẹ́sàn dáadáa ètò wọn ni kí n wá gbéyàwó èèyàn miami ọ̀rọ̀ ńlá ni òun náà ni nàwa kọ́tò islam. islam àwọn nǹkan tí máa yọ yẹn kúrò nínú islam téèyàn bá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tó fi pè ní àwọn akẹ́kọ̀ọ́ islam nítorí pé islam ti wà tẹ́lẹ̀ ìkan yẹn téèyàn bá ti wà tara bọ̀ èèyàn wá ní jẹ́ muslim mọ́ ọwọ́ pọ́sibù kéèyàn ọmọ kírun kò sì ní jẹ́ muslim ọpọ́sibù kéèyàn ọmọ Ramadan tá a jọ ń gbà kò sì ní jẹ́ muslim. muslim ọpọ́sílẹ̀ kọ́ máa lọ múra kọ́ máa lọ mọ́kà kò sì ní jẹ́ muslim lọ́dọ̀ ọlọ́run ni o àmọ́ lọ́dọ̀ àwa àwa tá a rí náà ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí láàmú ṣe kínní ni láàmú pè wá. ìjókòó yìí gẹ́gẹ́ bí àwọn sheikh wa ń sọ abdullahi ta'ala sheikh al-mujahidun ipe ìjókòó yóò wúlò fáwọn àtàwọn islam. islam tá a kó òbu ẹyin lọ́wọ́ tá a rò pé nǹkan gidi là ń ṣe kíni ìlà ń ṣe ẹyin tó ti bu tí òwúlò ma ìdókòwò ìwúlò fún gbogbo àwa tá a ṣe ìsìláàmù àṣà ìsìláàmù àṣà òun náà ni ìsìláàmù tá a bá ìdókòwò ìwúlò fún gbogbo àwa tí a ti di mùsùlùmí táàfì mọ̀ pé tábọ́ ti di mùsùlùmí tán àwọn nǹkan yìí àní ṣe máa wo kọ́ bàbá bá ìsìláàmù wà jẹ́ al-islam ẹ̀yọ́ máa yá mi nílùú ọgbọ̀rọ̀ ìdí wọ́n ń pè ní islam òun náà ni uwal istislamu lillahi bi tawhid òun náà ni kéye ojúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba Allah nìkan ipò nìkan lọ́ba tí ó sí ká lóhun kan wọ̀lẹ̀ ń kẹ́ yádùn a kéèyàn gbà pé pe nìkan lágbọ́dọ̀ máa tẹ̀lé tá a bá ti ń tẹ̀lé Allah àgbọ́dọ̀ tẹ̀lé lómi mọ́ wàlùbárà àtúmìnà ṣíríkì wà áhàlì kábọ́pá bọ́sẹ̀ kúrò níbi tí wọ́n fi ń ṣẹ̀gbẹ́ nínú ọ̀sà bọ́sẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń ó di mélòó òòsà àtàwọn tí wọ́n ń bọ́ àní bá wọn ní kankan ṣe pọ̀ iná ló fìmọ̀ jẹ́ muslim torí tó bá ti bá wọn ní ṣe papọ̀ ò lè jẹ́ muslim torí ayé kó méjì papọ̀ ọ̀kan náà ló ṣe kí ni ọ̀kan ló fọwọ́ mú aljinnu wal insu khalaqahuma allah litakiki islam gbogbo àwọn tá jẹ́ ọmọ èèyàn àtàlìjẹ̀nú tá a bára wa nílé ayé bá a ṣe wálé ayé yìí abásánmà ń bẹ̀ ni o ọlọ́run ló mọ̀ síbẹ̀ abá ilẹ̀ ń bẹ̀ ọlọ́run ọba aláàlọ́ dá síbẹ̀ gbogbo ń tá jẹ gbogbo ń tá mu gbogbo ń tá ná gbogbo ń tá lò gbogbo ẹ̀ ló ṣe kí ni gbogbo ẹ̀ ló wà ní eré rẹ̀ ọlọ́run ká tó dé a'udhu billahi minash shaitanir rajim lọ́lọ́run fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run ní gbogbo ń tó lérí ilẹ̀ fẹ́ báyẹn ọlọ́run lẹ́yìn lẹ́ni o ìdí òjì ó kárí òun náà ni pé àwọn kan ṣe jàǹbá fún wa àwọn olóṣèlú àwọn ń ṣe jàǹbá fún wa ni kákùn wọn bá ṣe jàǹbá ni ìbá ṣe kí ni ìbá kárí wọ́n mú tèmi mọ́dọ̀ wọ́n mú tèmi náà mọ́dọ̀ àwọn kan wọ́n ń gbádùn àwọn kan ń jìyà ee àwọn àtàwọn fámìlì wọn jọ ń pín àwọn jogún ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nígbà wa délé ayé bá a ṣe bá lè ayé yẹn abá gbogbo kan bẹ́ẹ̀ kí la wá ṣe láyé àwa àtàlìjànú ọlọ́run kúkú la mọ́lẹ̀ yìí pé ìsìláàmù ni o kìí ṣe eré gbogbo tó bá ti yàtọ̀ sí ìsìláàmù téèyàn bá ti ń ṣe lérí ilé ọlọ́run kí ní ṣe jama ó ṣeré ọlọ́run ọba aláìsọba eléré kódà sánmọ̀ nítorí eré kódà ilẹ̀ náà nítorí eré aláṣọ amọ́lẹ̀ nínú Kùránì Kẹ́rímù. أعوذ بالله من الشيطان الرجيم العباني أفحسبتم أنما خلقناكم عبثا اللهم أن يسيروا لي إبا ولن داعين نتوري كواسري lérí ilẹ̀ ọlọ́ni èròkèrò ní o wa annakum ilayna la turja'un ṣé ẹ̀ ń rò ní pé ẹ̀ ní kú kápẹ́ bá rò bẹ́ẹ̀ ni èròkèrò ní o bàtà alálọ́ òlèmọ́lì kò lè ha kọ́ ọlọ́run bá ní èmi ọlọ́run gbéra mi tóbi wájú yín mo tóbi o èmi lọ́ba yín o kò sí sọ́ba mi la ilaha illa rabbul arshil karim mo tobi òkè aláràṣí mọ wa aláràṣí mi náà tóbi alikẹ́rìmù gbogbo yín ní ń dálọ́lá ń lọ́rẹ́ jojoojúmọ́ ń kẹ́ yín nìkan mú wa lówó ó mú wa lọ́mọ ó mú wa nílẹ̀ ó mú wa ní mọ́tò ó mú wa ní àlàáfíà ó mú wa lọ́mọlúwàbí ó níbi èmi ti wá bò yín nìkan yìí ẹ má wá ṣeré torí pé ìdá yín kẹ wá ṣe kíní kẹ wá ṣeré sọ́tùlù mọ̀mínú àyà one fifteen one sixteen ibẹ̀ lọ́lọ́run ti sọ fún ọ pé má ṣeré ní ilé ayé tó wà kúlù má ṣe wá ní Islam tó wà abàtì gbogbo ohun tó bá ti ń ṣe tí Islam bá ti lọ́wọ́ ń bẹ̀ lérí ilé ọlọ́run eré ló ń ṣe tó bá ti wá ṣe tán ọwọ́ ló lè jìyà lọ́hùn ọlọ́wọ́n bá ní tọ́ọ̀bù wa mọ ìdí pàtàkì tí mo fi dá ọ níbo ni a máa ṣeré kí ni ká máa wá sí ó tún sọ. ó ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdálìjà ní àtẹ̀yàn lásán bí ìbá jẹ pé kẹ́ máa wá sìn mí illa liya'buduni wà ó sì bá nínú ní lítàfẹ́ illa liya'buduni lọ́wọ́ mbẹ́. èdè lárúbáwá ń gbà mí wọ́n wá pa dúnú rẹ̀ torí kó lè bá fúyẹ́ lẹ́nu ọlọ́run ni mo dá yín láàlẹ́ àbùdó ní kẹmọ wá sìn mí lémi nìkan ìṣẹ́rí gbogbo ọ̀tá ẹbá tí wọ́n ń sin lù yín ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ sí ọlọ́run ní tóun torí ẹ̀dá wa nù ó ní ká wá pa egungun rẹ ọlọ́run dáa pé ká wá pa kíni rẹ òòṣà gbogbo tí bá nínú ìdílé wa nínú abúlé wa nílùú wa ọlọ́run lóhun dá wa torí ká wá parẹ́ ìwọ gbọ́dọ̀ súnú àwọn tó ń gbé lókè mọ́ tó bá ti wà ń bẹ̀rẹ̀ ó ti kó inú islam torí ọlọ́run ní islam ní ká wá gbé lékè islam ní ká wá dìbò fún ìlàlẹ̀ yabudu ni ká máa ń sin ọlọ́run ọba aláàmìkan ni wọ́n ń pè ní islam ká sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ alimọ́tò alẹ́ islam lazim ọlọ́run tó wọ́n sọ fún wa yé pé islam ti ń bẹ lọ́wọ́ yín yẹn òun náà ní pàpín orí anábì ní amúrí al-islam anábì ní gbogbo tí èèyàn máa nílé ayé ní máa ń lọ́gàá orí òun lọ́gàá ara. anábì ní èyí tó jẹ́ orí nínú alámọ̀rin yìí ń tẹ́ wá sí láyé anábì ní islam ní orí rẹ̀ gbogbo yòókù pátá tẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe nítorí kí islam lè bá a rọrùn fún yín ni ìsìláàmù gangan ni ráàsù ó ori orí torí bá ti bàjẹ́ jẹba tí wọ́n bá ti kéèyàn lérí ọmọ ìyá mi kí ló kù kò sí kankan fún wa tí ìsìláàmù rẹ bá ti bàjẹ́ kò sí kankan fún ọmọ ọkàn bẹ́ẹ̀lẹ́ ayé láti máa retí ijọ́ tí wọ́n pè ọ́ padà tí wọ́n wá ju ọ̀sìn náà ni ọlọ́run ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà o ọlọ́run wa ni àgbọ̀dọ̀ mọ́kùnún lérí islam tó lóun gangan láwáyé wá ṣe ọlọ́run bá ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ jáde láyé àbí kó jáde ní muslim suratu al ní àyà 102 ìbẹ̀lẹ́lọ́run ti ní tó bá ti jáde ilé ayé tó bá jẹ́ mùsùlùmí ìjàngbọ̀n ni o wàhálà ni o ọ̀ láṣeyọrí ọmọ ṣe freedom kìí ṣàṣeyọrí ẹ́ jáde yunifásitì kìí ṣàṣeyọrí àwọn lágbájá fẹ́ yàwó kọ́dà ó ti bímọ kìí ṣàṣeyọrí lágbájá lè kò yí ó sì padà bá kìí ṣàṣeyọrí ọmọ lówó lọ́wọ́ gan kìí ṣàṣeyọrí àṣeyọrí òun náà ní kéèyàn jáde ní mùsùlùmí kéèyàn jáde kó lè ayé táwọn yìí ní mùsùlùmí lòdò tọ́lọ́ ọlọ́run ló wọ̀n ọ̀ràn ní nǹkan kan mí ìtẹ́lẹ̀ kó wá sí ilé ayé lẹ́yìn kíní lẹ́yìn Islam ọlọ́run sì ní béèrè kankan tó bá dé lẹ́yìn kíní lẹ́yìn Islam gbogbo ẹni tó wá jáde ilé ayé tó wá dé àkírà nígbà kìyàmà mọ́ ń bọ̀ ìsàyẹ̀wò mọ̀lẹ́ àkírà wọlé Islam. Islam ẹ̀yin bó sọ́lọ́ bá gbé wa dìde nínú sàárè torí gbogbo alágbádá dìde má dá òtún bó dìde o nítorí níjọ dáàtù ẹ̀ ni pé agbára tó fi dá wa wálé ayé ìwọ́n náà ló fi tún dá wa padà ah, ẹni tó ti ṣèkan tá a ti rí èyí tó tún kù tó lóun ó ṣe lọ́dọ̀ ńlá akáyà gbọ́dọ̀ dáàtù ẹ̀ mọ́ anàrọ̀ òhò ojú ó pé ẹsẹ̀ ó pé wọ́n ní jọ́nà wọ́n ní ẹni tó bá ní ìsìláàmù lọ́wọ́ nìkan ló fò ní ṣe ẹni tó bá mú ìsìláàmù lọ́wọ́ ń jọ́nà ìsìláàmù tá nẹ́bí mú wá ní o kìí ṣe ìsìláàmù àṣà àti ìsìláàmù ilẹ̀ Yorùbá o ìsìláàmù tá nẹ́bí mú wá ẹni bá mú dání wọ́n lọ́wọ́ nìkan olùfò ní ṣe kí ni lòfò ní ṣe òun nìkan ní iṣẹ́ rẹ̀ ò ní ṣòfò gbogbo tó ṣe lé ayé ò ní ṣòfò ọlọ́wọ́n bá ní wọ́n máa yẹ ọlọ́run ẹni bá mú ẹ̀sìn míì dọ́run ẹ̀sìn yìí kì í wá sí Islam ọwọ́ ajẹ́ ẹ̀sìn ṣẹ̀ṣe Christianity àbọ̀jẹ́ ẹ̀sìn abọ́ná ẹ̀sìn abọ́gi ẹ̀sìn abọ́rin ẹ̀sìn abomi ọwọ́ mẹ́sìn míì dé ọ̀run kò wá jẹ́ Islam fọláyìn yóò kọ̀ bá làmínà ọlọ́run bá ní ànígbà lọ́wọ́ ẹ o àti wọn bá ti gbà á lọ́wọ́ rẹ̀ kí ló kù tí ó sí wọ́n wọ́n fẹ̀lẹ̀ mínà lè kọ́sìrì ọlọ́run bá ní ákẹ́rà rẹ̀ òfò lòun ṣe ń bẹ̀ ó wà nínú àwọn tí wọ́n ṣòfò ọlọ́run mọ̀jẹ̀ mi àti yín ọlọ́mọdé aṣòfò lọ́rùn o tá a bá fẹ́ ṣòfò ẹdí àrùn ìsìláàmù lérí ni ọmọdé afa lọ́wọ́ tẹ́tà bá fa lọ́wọ́ ó lè bọ́ọ̀lẹ̀ ẹdí àrùn lérí ẹdí àwọn afa ayé lọ́wọ́ tí torí bá fẹ́ bọ́ọ̀lẹ̀ èwo lájú lẹ́jọ́ má àwọn àjùtọ̀wọ́lẹ̀ gbogbo tó bá bọ́ lọ́wọ́ èèyàn tí islam ọba bọ́ òfò òsèyàn jẹ́mọ́ àdáhùn lọ́kàn yàn kọ́dà ọlọ́run tó sàn án lẹ́sàn-án lérí pé àdáhùn tó kàn ọkọ̀ gba islam lérí rẹ̀ ó tún gba dáadáa wọ́n gbé ọ̀gá nípò gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ bá hàn léèmà tọ́lọ́wọ́n bá aládàáhùn òsílẹ̀ ayé tí islam ọ̀wá bọ́ ọgbà ládàá ládàá kò jẹ́ islam ọ̀bọ wọ́n gbé ọ̀gá nípò nítorí pé òjẹ́ islam ọ̀gbọ́ wọ́n wá pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ nítorí pé ìsìláàmù ọba jẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀yọ́ miami sọ́tọ̀ alimuran aya 85 ọlọ́run ti ní ẹni bá dọ̀rùn láì mùsùlámù dọ̀rùn òfò ní ó sì gíní òfò ní ó ṣe o bọ́lọ̀n sí làámọ́lẹ̀ náà lèmi náà làámọ́lẹ̀ yẹn o sọ́ọ̀bà pé ẹni wọn bá ayà tó mọ kàyé tá a bá sọ̀rọ̀ kankan mí mọ́ta kan jáde tá a bẹ̀rẹ̀ sí padà lọ nílé àti gbàgbọ́ yẹn dáa mẹ́sàn-án jòkó yìí dẹ̀wà àní lẹ́yìn mùsùlùmí nìkan lẹ́yìn mùsùlùmí kò sẹ́nìkan kan tí ó gbádùn lọ́rùn mọ́ gbogbo wọn pátá wọn lè wọ̀ náà ni. lójú la mọ́lẹ̀ fún ọba wọn kọ́mọ́ máa tó máa rò pé àwọn kan tó ń sẹ́ǹsì láyé aláàlọ́sọ̀rọ̀ ẹnu Qur'an Suratu Al-Imran àyà eighty five ìdájọ́ tó tọ̀fíkì ilẹ̀ ìsìláàmù min Allah azza wa jal ṣẹwárí ìsìláàmù ìta fẹ́ ṣe yìí ó ń bùkátà ká máa bẹ ọlọ́run kọ́lọ́run járe ṣe torí tọ́lọ́ bá nínú dínà inda Allah ilẹ̀ ìsìláàmù ọlọ́run ìsìláàmù lẹ̀sìn lọ́dọ̀ òun ìsìláàmù tọ́lọ́ wọn bá aláàfin ti sọ́dọ̀ ara rẹ̀ nínú alukurani àtàdísà nẹ́bì ló fi sí nínú alukurani àtàdísà nẹ́bì ló fi sí ìsìláàmù tọ́lọ́ wọn ń ṣe tọ́lọ́ bá ti nínú alukurani ìsìláàmù tó o bá ń ṣe tó o rí nínú hadith anabi hey ọmọ ìyá mi tètè túwọ́ kọjọ tó lọ kílẹ̀ tó mọ́ pásìkò bá ti tó kò sí padà wá tún ṣe má mọ́ wàá tijú bàbá ẹ ọmọ ìyá mi mọ́ tijú ìyá ẹ àfa àtọ́kọ́ ní kéwúrí tí ń ṣe ìsìláàmù àṣà tó ní kí ló dé tọ̀ wá báwọn ṣe mọ́ tijú ẹ mọ́tòjú ẹ̀kọ́ a máa bá ṣe yìí ti ń ṣeun mọ́tòjú ọba ìlú mọ́tòjú nǹkan kan kọ́ wa máa fi ṣe ìsìláàmù tí wọ́n dálẹ̀ nílẹ̀ Yorùbá torí wọ́n dá ìsìláàmù lẹ́ o ẹgbẹ́ tí wọ́n máa sọ fún yín pé sẹ́rẹ́ yìí tẹ̀yìn ṣe yẹn ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ mú dé ìsìláàmù táwọn ṣe kí ni táwọn ṣe lélẹ̀ yìí àwọn gbogbo ti ń ṣe àrínú Kòrán àrínú àdìsí ọbẹ̀ lọ́n fún ni o kò ní jẹ́ ìsìláàmù aláṣẹ tó kò sì ní jẹ́ ìsìláàmù aláṣẹ jù dàgbà àwọn aláṣẹ tó wà òun náà lóhun sí ìsìláàmù kò sì fẹ́ tààbọ̀ ìsìláàmù àwọn aláṣẹ jù àwọn ti kọjá ibi tá ànábì ni wọ́n dúró sí tí wọ́n ti tún kọjá tànábì sókè. àbí ń gbé èèyàn bá sọ fún ọ pé tọ́ba ti lè mú spoon tó o sì fi bu túwó tó o sì gbé sẹ́nu ọ̀wọ̀ náà gbére tí ìsìláàbù dáa nẹ́bí wánu. ẹ̀yọ́ màyá mi àmàlẹ́ sunkún kọ̀rọ̀ ni o àmàlẹ́ bẹ̀ lọ́hùn àfa àkànní ọ̀tẹ̀lé o anabi muhammad wọn ni kò ṣe kí ni òun ni kò tẹ̀lé nǹkan mẹ́ta ń bẹ ẹ̀yàn ọmọ ayá mi ẹ bá láwọn èèyàn tó ga láyé nǹkan mẹ́ta ni wọ́n mójútó tẹ bá láwọn èèyàn tó jábọ́ lé ayé nǹkan mẹ́ta yẹn ló bọ́ fún wọn kí lálẹ́ kọ́kọ́ Allah yóò sọ àrùn wọn àtọ́lọ́n kọ́ mọ́ bàjẹ́ lẹ́yìn náà yóò ṣe sùláàmù tá ànábì mú wa fi ọlọ́ọ̀ni àṣìbá ọlọ́ọ̀ni àṣìbá ọlọ́ọ̀ni àṣìbá yóò mọ̀ sí lẹ́yìn náà yóò mọ̀ wá fi tẹ̀lé súnà ànábì Muhammad ṣẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rọ̀ ńlá ni ọlọ́run bá ní afámáhùn ṣára aláwọ̀ sọ̀dẹ̀rọ̀ húlé islam ọlọ́run bá ní ẹni tá a bá ti fi islam dáadáa sínú ọkàn rẹ̀ tá a fún islam fọwọ́ aláàánú rí ìrọ̀bì ọlọ́run bá ní ẹ̀rí ẹni yẹn ọlọ́run bá ní àwọn ọlọ́run látàmọ́lẹ̀ sí lọ́kàn o ọlọ́run tẹ bá délé yẹn tó ṣe islam gidi ọlọ́run ní àwọn látàmọ́lẹ̀ sí níbo àwọn látàmọ́lẹ̀ sí lọ́kàn fọwọ́ aláàánú rí mírọ́ bì í ìdáyà tó tọ̀ sí kìnìyàn jama ṣẹ́rí bí àwa ṣe ń káàkiri ìlú ayé yìí àti gbogbo àwọn àfẹ́sì tí wọ́n ń ṣe gbìyànjú lọ́sàn-án lọ́rùn ìdáyà tó lè bàyà rẹ̀ làwa ní táwọn kan ṣàlàyé wípé ọlọ́run sọ báyìí anabi sọ báyìí ọlọ́run sọ báyìí anabi sọ báyìí ọ̀tá sẹ́ẹ̀rí ẹni tí mú ń ta sọ yẹn wá sí inú ọkàn ẹ̀dá ẹni tí ń jẹ́ kí ìta sọ yẹn ó ṣiṣẹ́ òun náà lálá subhanahu wa ta'ala ìdáyàtò irshad àwọn kan máa tọ́ka pé ẹ ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ọlọ́run ní agbàbí àwọn ọmọ sọ àwọn náà ń tọ́ yíṣọ́nà ní àbí àmọ́ kẹwàá gbàgbé kẹwàá wá ṣe tó lọ́n fẹ́ kẹ ṣe ń bẹ̀ aláàní kalọba tí máa ń ṣe rọrùn fún yà tó fi jẹ́ pé méjèèjì ò fi ṣeré ọmọ lọ́jọ́kọ́ wà sí ó sì máa ṣàdúrà ọmọ lọ́jọ́kọ́ wà sí ó sì máa ṣe kíni ó sì máa ṣàdúrà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba ní fọwọ́ ìlú lílíkọ́ sí yá ọlọ́run ọba ní fọwọ́ ìlú lílíkọ́ sí yá tí kò ló bóhùn mi zikiri ńlá ọlọ́run ọba ní a ègbé àdáwọ̀ orí burúkú kọ́ máa bẹ fún àwọn tọ́kàn wọ́n ti lé tí wọ́n lé àwọn òṣè pẹ̀lú ọlọ́run àwọn òṣè pẹ̀lú ọlọ́run o ẹ̀rì táwọn èèyàn máa sọ wọ́n ní àfáàfá èṣù làwọn fún o àwọn ọ̀rọ̀ tí ọlọ́run àwọn ọ̀bọ́lọ̀ ń ṣe àwọn òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bá láwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní ọkàn lọ́dọ̀tì ọlọ́run bá ní ọkàn dọ̀tì ọlọ́run bá ní fọwọ́ìlùn àyè kan wà nínú ná ibẹ̀ lákọ̀ àwọn sí torí ìbálẹ̀ ọlọ́run bá kò ọláyíká fi dọ́lá ní mùmí ọlọ́run láwọn eléyìí ti sọnù ayọ́mọ̀yá mi nínú ẹ̀sìn wa ibi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni pé bó la ti fẹ́ rí islam bó la ti fẹ́ ṣe islam torí islam yẹn ọlọ́run máa ń bu ẹni tó wù ni o wọ́n bí mi sí maka èèyàn ò pé kéèyàn ó ṣe islam abu lahabi ó ṣe islam abu jali ó ṣe islam. ọmọ Madina ni mi kò ní kéèyàn ó ṣe Islam Abdullahi ibn Ubay ibn Salul ọmọ Madina ni kò ṣe Islam kátó wá pé wọ́n bí yẹn lọ́rin kátó wá pé wọ́n bí yẹn níbo ní Ṣakí wọ́n bí yẹn lọ́gbọ̀ọ̀rọ̀ bàbá yẹn ṣe Islam ọ̀láre kò ní túmọ̀ ìtàbẹ̀ ni pé kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà járí Islam gidi ṣe kátó lọ́dẹ̀ ìbá ọlọ́run ọba wa ẹ̀yọ́ màyá mi nínú nílùú ọgbọ̀rọ̀ afaman ṣára aláwọ̀ sọ̀jọ̀rá olè islam fọwọ́ aláàdánwòrán mi rọ́bì ẹni tí aláà bá ti sí ọkàn rẹ̀ tó wá fi islam síbẹ̀ ìmọ́lẹ̀ lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run wà sípọ̀ èyí ń fẹ́ ni tọ́lọ̀ bá tàn mọ́lẹ̀ sẹ́mi ẹ̀ ní òwúlò fún kọ́dà yẹn máa ń kéwú lẹ̀ yorùbá tí ó sì ní ní islam. islam yóò jẹ́ mùdírù tó dálé kí ó lẹ̀ kò sí ní Islam ìmáàmù tí ń kí jímà ó sì kí fún ogójì ọdún bẹ́ẹ̀ kò sí ní Islam torí pé bí ń ṣe lóhun sí Islam ní gbangba bẹ́ẹ̀ náà ní fi kọ̀rọ̀ rẹ̀ bà Islam rẹ̀ jẹ́ ẹ̀yọ́ mayami wọ́n wá ní kí n bá ní sọ̀rọ̀ láàrin àsìkò díẹ̀ tó kù ta ní torí bá sọ̀kò ló bá ti tó kọ̀ sọ̀rọ̀ mọ́ wọ́n yẹn bá tó ń sọ̀rọ̀ mí lẹ́yìn èèyàn bá ti ń sinmi. pàtàkì ìsìláàmù ni mo ṣàlàyé síwájú ìjọba nítorí wá kù ni pé nígbà tí bá pàtàkì ìsìláàmù yìí ipò náà ni kókó ta torí ẹ̀ wáyé òun náà nì ní pàtàkì tọ́lọ̀ torí ẹ̀ dá wa òun nìkan náà ni wọ́n béèrè tí wọ́n ti jù sínú sàárè tí wọ́n ti sin ọ́ tán tí kálukú tí wọ́n fẹ́ máa lọ sílé àwọn mọ̀láíkà méjì òde wọ́n gbé ọjọ́ kólẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ ẹbí rẹ̀ ìyàwó àtọ́kọ àtàwọn ọmọ àwọn tí ń pẹ̀yìn dá lọ lé nìyẹn ó kò wọ̀ nìkan nígbó wọ́n ní àwọn mọ̀láíkà gbé ọjọ́ kólẹ̀ kí ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wọn ò ní béèrè certificate wọn ní béèrè ilé mélòó lọ mọ́tò mélòó lọ aṣọ mélòó lọ ní tó bímá sọ lọ́mọ tó joyè tó joyè ni pé má rọ̀ bùkà tọ́wọ́ bá ti ní tawhid tí imani rẹ tọ́wọ́ ti bàjẹ́ tí islamu rẹ bá ti bàjẹ́ ò ní lẹ́sìn fọ ọbẹ̀ rẹ yanu táyọ̀ fi parẹ́ bọ́lá bá gbé ọdìdí ọ̀sẹ̀ wa wọnà gbére tẹ́lẹ̀ tí o bá ti mùsùlámù wọnú sàárè kò lè mùsùlámù dọ́rùn mọ́ lẹ́yìn náà wọ́n bẹ̀rẹ̀ pé ta ló jíṣẹ́ lára sí ọ èyí là nẹ́bùrà Muhammad tọ́wọ́ bá ti ṣe súnà mùsùlámù rẹ ò lè lẹ́sìn fọ torí bẹ́ẹ̀ bá ti ṣe súnà ò ní islam àti sọ̀rọ̀ ká mọ̀ pé ẹ̀yin bàbá wa ẹ̀ ń ṣẹ̀sìn lóòótọ́ àmọ́ ẹ bá wa fi súnà kùn kó sẹ́sìn à ń tà ní ẹ̀yà fà wa ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé gbogbo yín mùsùlùmí náà ní yóò oye àmọ́ ẹ̀dá kan ẹ bá wa fi súnà kùn ọ̀rọ̀ kọ́rọ̀ ni sọ fún wọn pé wọn ò sí Islam kí wọ́n tètè padà sílé kí wọ́n lọ lè kó ìbòrìṣà tó wà nulẹ̀ wọ́n béèrè pé ẹ̀sìn wo ni wọ́n sì jáde láyé nínú sàárè tọwọ́ ti pé o tún gbà ẹ̀sìn ní ìgbọ́ wàhálà ti dé ló sì jẹ́ pé inna dina inna láì islam tọ́lọ́wọ́n ọba aláǹkan náà lẹ̀sìn ọlọ́run wọ́n wá ní kí n ṣàlàyé nípa mufsidatu al-islam ayé nawaqidu al-islam àwọn nǹkan tí máa islam jẹ́ mọ́yàn lọ́wọ́ o ti ní islam àbí àwọn nǹkan tí máa wá bà gẹ́gẹ́ bí àmàfà ní nàwákìdù òdù nàwákìdù òdù a ní nǹkan tí máa ń bàlù wà lájẹ́ iṣó àtìtọ̀ àbí àtàwọn yòókù náà sọ́mọ̀ pé ọ̀gbọ́dọ̀ mọ́ kírun lọ́mọ́ tọ́ bá ti so ó sì gbọ́dọ̀ máa sọ pé ìwọ ọdún kírun lọ nígbà tó bá ti tọ̀ títọ̀ bá ti bọ́lẹ̀ ti kálukú náà la máa ń sára fún obìnrin lásìkò lọ́sọ̀ rọ̀mọ̀dáhùn àwẹ̀ ti bàjẹ́ ọmọ ọmọ jẹun àwẹ̀ ti bàjẹ́ sẹ́ni gbogbo àwọn eléyìí ní máa ń ba àwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ jẹ́ nínú ẹ̀sìn tá à ń ṣe ṣé ẹ rí eléyìí tá a fẹ́ sọ yìí yóò ba gbogbo ìsìláàmù jẹ́ pátápátá tó ò ní jẹ́ ẹrú fọlọ́run ọba mọ́lẹ́rì ilé ọlọ́run ó sì wo àkáǹtì ọjọ́ àlùkè àmọ́ sí nǹkan kan bẹ̀ lẹ́yìn ìyá lẹ́yìn ìyá nìkan ẹ bẹ́ẹ̀. a máa wá kà sókísókí torí àsìkò wa kọ́lọ́mọ́sà sànú ẹni kọ̀ọ̀kan wa ìdíkó wa yìí kì í ṣe pé àwa tírẹ̀nì wa bá ṣe máa tà àwọn èèyàn kèfèrí àwa ṣàlàyé ẹ̀gbọ́ ipe àwọn ọmọ ní ìdòkó kan lọ ní ń lọ ní ọgbọ́rọ̀ wọ́n ní wọ́n fẹ́ dìklẹ́ àwọn kèfèrí <laughs> àwa ṣàlàyé nìyí àwọn tó máa ní kílẹ̀ àgbẹ̀ lágbájá ti di kèfèrí àwọn àfa ni àwọn àfa àrọ́sẹ̀kúndà tìlà ẹ̀yìn. téèyàn bá nímọ̀ tó bó ṣe yẹ kó ní tí ó sì súnmọ́ àwọn àfa ó lè pèyàn kèfèrí nígbà míì tọ́jú pé òun ni wọ́n padà di kèfèrí. àfi kéèyàn onímọ̀ àwọn sàlàyé pé àwọn kan báyìí máa ń sọ yẹn di kèfèrí gbogbo tọ́lọ̀ bá ti sọ nu Quran pátá ìgbọ́dọ̀ yẹn bá ti ṣe ó ti kúrò nínú Islam òun náà ni wọ́n pè ní nawakidu Islam baba sheikh muhammad bin abdul wahab annajidi rahimahullahu ta'ala rahmatan wasi'a àwọn kan mẹ́wàá nínú tírà wọn ó ju mẹ́wàá lọ jama wọ́n náà máa ka Quran gbogbo tọ́lọ̀ bá ti ní ìbá ti ṣe ó ti kúrò nínú ẹ̀sìn tẹ́yìn bá ti ṣe kò ní wà ní tẹ́lẹ̀ náà tẹ́yìn bá ti ṣe yọ nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó wọn ọba ìsìláàmù jẹ́ o àmọ́ ó di ìmánì kù ẹni ṣe sìnà ìsìláàmù rọ̀ bàjẹ́ ìmánì ẹ̀dín kù ní kọ́lọ̀ sọ wa ń bẹ̀ yóò wà lẹ́kọ́ tó wà lìjánà tọ́lọ̀ wọn bá fi jì ẹni gbé owó èlé kọ̀bà sílámù ẹ̀jẹ̀ nísìnyí jẹ́ muslim ẹlẹ́sẹ̀ ní jẹ́ yóò wà lẹ́kọ́ tó wà lìjánà àfi tọ́lọ̀ wọn bá fi jì ẹni tí ń ta tẹ́tẹ́ ẹni tí mutí àwọn eléyìí ń dí ìsìlámù kù ni ìyà sì kọlọmọdé àwọn ẹ̀ka tó wà ní jẹ́nà àmẹ́yìn tá a fẹ́ sàlàyé yẹn ọmọ ìyá mi òun ti ẹ̀yìn máa kọ́kọ́ ọ̀yà rẹ nínú ìsìláàmù téèyàn ní jẹ́ mùsùlùmù má lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn wọn lè máa wá pé mùsùlùmí o kọ́dà wọn lè máa jóye islam wọ́n lè sọ lóko àdínì àmọ́ lọ́dọ̀ ọlọ́run kì ṣe mùsùlùm o lè jẹ́ àfẹ́sì o lè jẹ́ lè o lè jẹ́ ẹni tí ń lo jàlè máàmù kọ́dà o lè jẹ́ ẹni tí ń lo ṣe mùsùlùm nítorí pé ó ti karabọ̀ kan nínú àwọn nǹkan tí máa ń pa islam rẹ tí èjì èèyàn jẹ́ muslim alákọ̀ọ́kọ́ ẹ̀yin jẹ́ máa wa òun náà ni aṣiriku billah aṣiriku billah òun náà ni kéèyàn ní nǹkan míì tí tún sìn lẹ́yìn ọlọ́run kéèyàn ní nǹkan míì téèyàn gbàgbọ́ ní kọ̀rọ̀ àbí níta gbangba tó yàtọ̀ ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́ ní fèrè ní ogun ẹni tí máa ń bọ̀ rìṣà wọ̀yá gífúrú máa dún náà dárí kẹlí máa ń yẹṣá tí ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ míì tí ọba ti jẹ́ bọ̀ rìṣà ó bá wò wọn ọlọ́run máa ń dúwàlì kìyàmà àwọn yọ̀ǹda rẹ̀ kò ní wọná ó bá wò wọn ọlọ́run tí ọba wò gan yóò fi ṣínà yóò padà jáde. súrọ́tù ànìsá àyà forty eight lọ́lọ́run tí lóhùn ní òun náà ní pé ń bọ̀rìṣà ọlọ́ni la iná ṣarakta ọlọ́ni rẹ̀ Muhammad ọba bọ̀rìṣà láyé àbátọ́ na àmàlúkà gbogbo sẹ́rí rẹ̀ ó bàjẹ́ pátá wà látàkùn náà mìíràn lọ́kọ́sírí ọwà sófò tọ́bọ̀dé jáde kìyàmù sọ́tù Zumar aya 65 tàǹpé yìí ń sọ ìmáyàwá ibi tó ti lọ lè jára rẹ̀ gbà lọ́wọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfọ́ jálàbí nìyẹn àwọn àfọ́ olóòsà àwọn asòsà mọ́sílámù bí baálẹ̀ ìlú olórí ìlú kábíyèsí ìlú gọ́fìnà ìlú pẹ́sidẹ́ǹtì ìlú tí wọ́n bá ní wá ní ṣe pẹ̀lú ìbọ̀rìṣà òní dá wọn lóhùn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òní dá lóhùn. torí táàrin wa tọ́lọ́run bá ti bàjẹ́ kí ló tún kù fún ọ láyé má kí ló kù fún nínú sàárè lẹ́yìn fòró kí ló kù fún ọjọ́ àlùkìyámà lẹ́yìn kò jìyà kí wá sí ìyà téèyàn jẹjọ́ padà stop ọlọ́run ní iná ọmọ yìí ṣíkì bí láà gbogbo ẹni tó bá lè ń sọ òrìṣà tí bá ń bọ̀ kankan afákọ̀dé harama lọ́wọ́ alẹ́ yìí jẹ́nà ọlọ́run máa ní èèwọ̀ ni kó wà ní jẹ́nà kò ní sinmi láti jẹ́nà wà máa wá òun náà iná ní ọwọ́ o wọ́n máa lè zọ́ọ̀lì mí náà mí ansar ọlọ́run kò sẹ́ni tó ṣèrànà lọ́wọ́ kò ní sí ẹ̀hẹ̀ wọ́lọ́ aṣọ́rakú la hábitọ̀ ánihun ma kánú yàmàlú ọlọ́ni gbogbo tí wọ́n ṣe wọ́n ti já ànábì mi tí wọ́n rán wọn ṣe tí wọ́n jíṣẹ́ tí wọ́n ṣe wàhálà gbogbo ṣe rí wọ́n bàjẹ́ ìtumọ̀ ẹni pé wọn ò ní jẹ́ mùsùlùmí ma ìdí wọ́n pè ní ìbọ̀rìṣà ó wà tẹ̀síwíyà tó gẹ́rì lá ibi lá ibi mà ó wà mí xasọ ọlọ́run ní ká máa ń sìn wọn àbí kí wọ́n wá ní òòsà kan tí ń sìn àwọn tó ń pè lábọ̀ òrìṣà nílẹ̀ yorùbá oyé àwọn èèyàn ń sè síláàmù wọ́n sì ń bọ òrìṣà èwo ni wọ́n ń bọ ní ìlú ọ̀gbọ̀rọ̀ ń bí ògún òkè wọ́n ń bọ omi ìlú yìí náà gbogbo tí wọ́n ń bọ nílẹ̀ yorùbá ni wọ́n ń bọ nílùú ọ̀gbọ̀rọ̀ bàbá wa tí wọ́n lóde yìí bìyìn ní láì tààlà kí ni mo bọ̀ wọ́n lẹ́ẹ̀kan jẹ́mọ́ alátìlẹ́yìn súnà táwọn bá ti wá parẹ́ ẹnìkan ò ní wá lẹ́yìn wọn kó wọn tó wá gbé ìnàró mọ́ láyé pẹ̀lú ìyọ̀ǹda àti ti ọlọ́run bá wọn torí ó ti dá wọn lójú pé la ilaha illallah lẹ́ẹ̀fì nírí àti kọ̀ọ̀rọ̀ yín àti gbangba yín kọ́lọ́mọ́sá àti méjì ọ̀dá dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà ìsìláàmù ti dàrú lẹ́ yorùbá wọ́n ní kàtí wọ́n bọ́ ládùúgbò tiwa nílùú wa tèmi tiwa kìí ṣe lọ́rí o ìlọrin náà ní tiẹ̀ o à ń sìn bọ̀ wá bẹ́ẹ̀ o nílùú tèmi tiwa wọ́n pè ní ọlámbẹ́ kí ni wọ́n bọ́ mbẹ́ lákòjọ lákòjọ lórúkọ òsànà ètò ìparẹ́ díẹ̀ díẹ̀ pátá dákẹ́ kọ́lọ́pọ́sà parẹ́ pátápátá gbogbo ẹni máa ti ń bọ̀ kankan kọ́mọ̀sì ìsìláàmù máa o torí mú àwọn onítọ̀ bá ti ṣe yọ́ bàjẹ́ kí ni wọ́n ń ṣe wàhálà sí wọ́n ní ọbẹ̀ yẹn ẹ bá ti da iyọ̀ yẹn sí yọ́ bàjẹ́ o sọ́ni lè kéèyàn máa kó náà mọ́mọ́ wọ́n lọ ájì mọ́ bàbá wọ́n ti gbàgbọ́ Ramadan mọ́ ó bá ti bá wọn kópa nínú òsàdílé alákọ̀ọ́kọ́ nìyẹn ọmọ ìyá mi ẹni tí bá sẹlẹbírẹ́tì ọdún kọ́ ọdún ọ̀yọ́ ọdún ọ̀ṣun wọ́n ní ó joyè wọ́n lòun ní gọ́fúnà ọwọ́ àjòkó sí ni wọ́n ti ń ṣe ọdún ọ̀ṣun wọ́n ń sẹlẹbírẹ́tì wọ́n káfẹ́ tọ́ba máa wo tí ọba máa àtàlàyé fún àmọ́ tọ́ba mọ̀ pé ń gbìyànjú inú Islam tọ́wá ṣeré kunkun tọ́wá ṣe é ọwọ́ káfẹ́ èèyàn gbọ́dọ̀ láyà sọ́lọ́hún kọ́ wá fọkànbalẹ̀ sáwọn èèyàn wípé tí ìbá ṣe wọn ò ní dìbò fún mi tí ìbá ṣe wọn ò ní pọ́n mi lé tí ìbá ṣe wọn lè yọ mí wọn ò ní fẹ́ràn mi lọ́wọ́ láyà sọ́lọ́hún. lówó ṣe ro dáadáa kó tó ti rí bọ̀ owó ro dáadáa kó tó ti kí ni gbogbo oyè tó bá fẹ́ jẹ òṣèlú tó bá fẹ́ ṣe tọ́ padà tí wọn náà dá olójú pé ọ́ participate nínú bọ̀rìṣà ọlọ́run fi òrìṣà báyọ̀ ṣeré ọ̀rọ̀ kọjá pé àbá àmọ̀ sínú àkàntàn wọn ni irọ́ o <laughs> ẹ̀yọ́ máa yá mi nínú bọ̀rìsà ni kéèyàn máa pọ̀fọ̀ kọ́ máa pèsè nínú bọ̀rìsà ni kọ́ máa pẹran fún àwọn òṣàdílé àbí kọ́ máa pẹran fún ṣètọ́n látara ògùn tó fẹ́ ṣe nínú bọ̀rìsà ni kọ́ máa lérí níbi ó sà pé tí ọba bímọ ó sì nǹkan báyìí nínú bọ̀dìsà kọ́ gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run nítorí gbára lé iná lọ́lọ́run ọba rẹ̀ torí ọgbà tó lágbára lójú gbára lé. ẹ dákun nọ́mbà wà tó mọ kọ́kà yìí àwọn mélòó lọ́wọ́ ilẹ̀ Yorùbá lọ́jọ́ Muslim yọmọ yẹyin náà yí pé wọn ò tó nǹkan èmi tí ń sọ̀rọ̀ kọ́ ọmọ wò àyà kura ni ọmọ wo àyà kura ni ọ̀dájọ́ láàrin wa ọlọ́ni làyìn náà ṣùràkìtà làyà àbàtọ̀ ná àmàlù. iṣẹ́ rẹ̀ iṣẹ́ òun náà ní Islam Islam rọ̀ bàjẹ́ tọba ti ń ṣe bọ́. ẹlẹ́ẹ̀kejì man ja'ala bayna wa bayna Allahi wasa'ita yad'uhum wa yas'aluhum shafa'a wa yatawakkalu alayhim kafara ijma'a gbogbo ẹni tó ti ní nǹkan kan láàrin wọn àtọ́lọ́wọ́n tí wọ́n ń pè nǹkan yẹn pé kọ́ dákun kọ́ sànù àbí ń ran sọ́lọ̀ pé kọ́ bá òun sọ fọ́lọ̀ kó sì pẹ̀wò lọ́dọ̀ ọlọ́run wọ́n ní onítọ̀hún ó ti di kèfèrí lábẹ́ ìsìn wa táàfà kún sì yapa lérí ẹ̀ àkínú mọ́ àwọn kiri yóò débi di kèfèrí jama ṣé wọ́n gbà pé aláwa ni wọ́n ní àwọn ń sin bàbá nípasẹ̀ ọmọ wọ́n sì délé ìjọsìn wọ́n ní jésù olúwa wa ṣé jésù ló dá wọn wọ́n fọ́ ọlọ́run sí kẹta ọlọ́run ni wọ́n mọ̀ fún wa ọlọ́run wọn lẹ́kọ̀ọ́ ní káfàdà lẹ́sí iná kálú iná láà sáyẹ́lì tó sàlàsà ọlọ́run bá ní àwọn kiri wọ́n sọ fún wọ́n sọ lẹ́nu ara wa pé èmi ọlọ́run èmi ọlọ́run e, èmi ní kejì àwọn méjì àwádìí mẹ́ta <laughs> ṣé wọn gbàgbọ́ lọ́wọ́ bá wọn gbàgbọ́ làwọn wà ní wọ́n dà kọ̀ọ̀kan mẹ́ta alága kọ̀ọ̀fà mọ̀gbọ́n mọ̀gbọ́n wà àmọ́ wọ́n fi kankan kún òun wọ́n wá ní you can't reach father without eh, son. <laughs> ẹ̀sìn yẹn náà làwọn ti jà ní ẹgbẹ́ wọ ilẹ̀ Yorùbá táwọn bàbá wa rò pẹ́ sìn ní tí wọ́n rárí wọ̀ ó ní pé ó lè dọ́dọ̀ Ọlọ́run ọba àfi kó fi ipasẹ̀ àwọn ṣéwù eh, kọ́ fi ipasẹ̀ ipasẹ̀ àwọn bàbá àwọn bàbá lọ́wọ́ máa pè àwọn bàbá lọ́wọ́ máa dárúkọ ọ̀dà àwọn bàbá ló ti máa béèrè tó ń fẹ́ àwọn ọmọ wa bọ́ ọsọ fọ́lọ́hún wọ́n ní sí wọ́n mọ́lọ́hún ẹ̀gbọ́rọ̀kọ̀rọ̀ àwọn bàbá lọ́wọ́ mà irú ẹ̀sìn yẹn mọ́mùdọ́dọ̀ ọlọ́run ọ̀yà kèfèrí sábẹ́ bàbá pé àwọn kiri yóò nígbà wọn pe Jésù pé kọ́sánú àwọn kí ni wọ́n bàbá oníkèfèrí ni wọ́n ìwọ tó ń pe ṣéwù nǹkan kí ni wọ àní wọ́n pe ìsáṣẹ́ wọ́n di kèfèrí ẹ máa ń pe wòlíì kí ni wọ́n dà ọlọ́wọ́n bá aláà ó ní wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'a ọlọ́wọ́n bá ní ah, wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn Muhammad nípa èmi ọlọ́run sọ fún wọn pé mo súnmọ́ wọn ujibu da'wata da'i idha da'a ní ìmọ̀ dá wọn lóhùn tí wọ́n ti ń pè mí sáà á ní kó tẹ̀lé nọ́nọ́ ìtàkì dáadáa á ní tẹ́ bá ti ń pè mí èmi náà máa dáhùn lóhùn mo súnmọ́ wọn ìbò ló ti wá mọ̀ náà bàbá sẹ́ni tó súnmọ́ ọ̀nà eh, àdá àkọ́rọ́bù ilé yìí mẹ́nìhábùlélẹ̀ wárí ọlọ́ni mo súnmọ́ yín dúkà sọ́run lọ wọ́n sì wá fẹ́ ní sọ̀rọ̀ tó àwọn akpẹ́sẹ́ Ibrahim Kaula èyàn bẹ́ẹ̀ Kaula ó ti sùn síbẹ̀ ó ti kú síbẹ̀ ọwọ́ ń pè é ibi kọ́ sọ fún mi èmi tí mo súnmọ́ dúkà sálọ ṣé Islam ni yẹn láfi ní tìjáni ò ní wàlìjẹ́ ní àjọ ìbátú bá tọ́ba mà tọ́ba mà ìpín tá à ń sọ yìí máa ń ṣe kí ni ní máa yọ ìyẹn kó ní Islam àwọn afá wa wọ́n ní ká máa sọ pé tọ́ba mà àmọ́ tí ọba mà á sọ fún tí ó fi mà tọ́ba ti wá mà ó ti rógo tí má tó ń kọ̀ntínú torí àyà làákà fún ọlọ́run ní kólé jẹ́ olùlẹ́dínà zàmùtò mi dúni ọlọ́run bá ti sọ fún wọn yìí pé kí wọ́n máa pe àwọn tí wọ́n rò pé wọ́n lè dáhùn yàtọ̀ sọ́lọ́run ọlọ́run bá ti sọ fún wọn ní kọ́ máa pariwo yá ṣeun yá ṣeun ká máa wí yá jésù yá jésù ká máa wí ọlọ́run bá ní wala yamlikuna kashfa durri ankum fala yamlikuna kashfa durri ankum ọlọ́run bá ní gbogbo tí wọ́n pè yàtọ̀ sí ọlọ́run ọba wọn ò lè kánira kú fún wọn wala yamlikuna tahwila ọlọ́run bá ní kò sí kankan tí wọ́n lè change nínú life wọn wọn lè sọ wọn dolo wọn lè sọ wọn dala láàfíà wọn lè sọ wọn di ọlọ́rọ̀ wọn lè sọ wọn di kankan tó bá sí ọlọ́run Allah súrọ́tù àlèsàrà àyà fifty six lọ́wà ọlọ́run ti ní ká mọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀là tẹ̀dọ̀ ọmọ àláyé láàrin ákàr ọlọ́run bá wọlé àtẹ́dọ̀ ọmọ àláyé láàrin ákàr ọlọ́run rẹ̀ Muhammad mọ̀ pé nǹkan mi pé mi ọlọ́run bá o fọ́tàkùn náà mìíràn mọ́ àjìjàbí kọ́mọ́ wá jìyà lọ́run tọ́lẹ̀ bọ́ nínú àwọn nǹkan tí àwárí nínú tìjà ní àtàfi sá wọn táàfi ṣe mọ́ òun náà ni al-istighasatu bil awliya òun ni ká ní ṣòro ká má pe aláàmà ká má wá pe àwọn wòlíì ẹ̀yọ́ màyá mi Allah subhanahu wa ta'ala ó ní walladhina tad'una min duni gbogbo àwọn tẹ́ ń pèsè sọlọ́hún ma yamlikuna min qitmiri wọn ò lè fún yín ní qitmiri ipa àwọn ká qitmiri láti fún yín kí náà bóyá qitmiri jama. jama tábà la làbídùn oyé fẹ́lẹ́fẹ́lẹ́ tó máa ń lè mọ́ kóró làbídùn fẹ́lẹ́fẹ́lẹ́ ni kì í ṣe kóró àbí kóró le fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn táà máa ń ṣí kò ní ibi kóró làbídùn ọlọ́wọ́n bá ní wọn lè da dépò tó wà fún yín lọ́mọ dépò tó wà fún yín lówó dépò tó wà fún yín lóyè ọlọ́run ní ẹ má pe sùmọ́ ẹ má pe ṣéwù ẹ má pe wòlíì ń tẹ̀lé ọ̀hún tẹ́ ẹ bá ń pè wọ́n láyé sùmọ́ ó àkùn ọlọ́run ní wọn ò lè gbádùn ayín wọn ò lè gbọ́ wọn lè gbọ́ àwọn náà ń bá ti wọ́n yí wà lọ́wọ́ sẹ́mi ọ̀hún ẹ̀yìn ọlọ́wọ́n bá ní kásẹ̀ tí wọ́n wá gbọ́ gan mọ́sítàjá àbúdákùn wọn lè dá yín lọ wọn lè fún yín ní tẹ̀fẹ́ wa yawma al-qiyama tọ́bàdìjọ́ al-qiyama yakfuruna bi shirikikum wọ́n kẹ̀yìn sí yín ẹ̀ẹ́dà látara ẹ̀bọ̀ tẹ̀sí ṣíríkù ọlọ́run pé kéèyàn máa pe sùn kéèyàn máa pe wòlíì kọ́ máa pe àfáà kọ́ máa pàdé bí ọlọ́run kọ́ máa pàdé jẹ̀nu wọlá yóò nàbí nǹkan mẹ́tò lọ́kọ̀bíir ọlọ́run ní tí ń sọ fún yín tó wá díwájú kìyàmà kò sẹ́ni tó fún yín ní ìròyìn tí ó ṣẹlẹ̀ àfẹ̀mí ọlọ́run nìkan kéde lọ́n tẹkùn gbangba ó ṣe kí ni gbangba ó bẹ̀ nǹkan ojú àti kìyàmà àwọn ọ̀rọ̀ pé ìsìláàmù làwọn mú dọ́dọ̀ ọlọ́run onímọ̀ pé òbu ẹyin ni bọ́bá tí fẹ́ kò nínú ọ̀jàgbá àwọn ní fídíà yìí wọ́n wá gbé lọ́wọ́ rẹ̀ gbégbé lórí kú ò ọwọ́ ní kí àfa akádáhùn ká bá wa ka súrọ́tù fàátìr ayé àtàtì àti fọ́tì ó náà mọ̀ kàtá yẹn bọ́bá ti wá bọ́bá ti wá kàtá òun náà tu o ọwọ́ ní bàbá sí àti sìnà báyìí sí àti sìnà èyí tó lọ́mọ fẹ́ lónìí wọn a ní ọ̀láyà àti sìnà lóòótọ́ ẹ̀já padà o èyí tó wá jẹ́ pé èṣù ti jẹ gàba lérí yóò ní àsìnà kẹ̀ àwọn òṣìnà ojú ọ̀nà sí ìbára ìwọ́n wà sọ pé ojú ọ̀nà kùrán ni wọ́n fẹ́ lọ ojú ọ̀nà kùrán ni wọ́n wà sá fún wọn dọ́bà tàbí sáko ń bi Tìjàníyà ni ìwọ́n náà mọ̀ pẹ́ máa o torí o kú lálẹ́ àṣetánù tún wá modernize ẹ bọ́ ọwọ́ sọ́dẹ̀ sí máa wọ̀nyí tẹ́bá wọn bí wọn mọ̀ ní àmọ́lá àbúdùhùn ilẹ̀ alẹ́ ìkọ̀rìbùnà ìlọ̀lá ìsúlífà àṣìwọ̀n akànfẹ́ kí wọ́n sún wa máa ọlọ́ọ̀ni wọ́n jẹ́ nìkan kan ó ń sún ọmọ lọ́wọ́ ọba látara pé wọ́n máa pè ọ́ máa béèrè bùkátà lọ́wọ́ ẹ̀ alánìkan lọ́ba tá a ṣe kíni onìkan lọ́ba tá a máa ń sìn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú ọ̀gbọ̀rọ̀ èyí tá a wá ń sọ láàárọ̀ yìí àkíyèsí ni ó kẹ́nìkọ̀ọ̀kan wa kálọ̀ lè gbìyànjú bá ṣe tètè tú bá kọjú tó lọ kí ni alákọ̀ọ́kọ́ ta ni mo yàn kó ní ẹ̀sìn iṣẹ́ tẹ wá ṣe kẹ pẹ́ bọ́rẹ́ alùlámáwù warasatul anbiya gbogbo àwọn àfa pátá ànábì ní ẹ̀yìn làrólé wa hmm, Allahu akbar ẹ̀mí òdìkù kan tó tó kéèyàn jàfa ànábì ní ẹ̀yìn làrólé wa ẹ̀yìn àfa kí ni iṣẹ́ àwọn wòlíì òun náà ní ká máa ṣiṣẹ́ àwọn ànábì iṣẹ́ àwọn àfa náà ní iṣẹ́ àwọn ànábì walaqad ba'athna في كل أمة rasula anibudu Allah wajtanibu at-taghut ọlọ́run bá ní kò sí ìjọ kan tí a dá àfi ká gbé òjíṣẹ́ dìde ibi ká sọ fún un pé máa darí àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run àníbùdó láhà wájú tẹ́lifù tọ́gùtù mọ́ wá lé àwọn èèyàn jìjà sí tọ́gùtù tọ́gùtù ni wọ́n fẹ́ gbé rẹ̀ sípò ọlọ́run òun ní òsà. bàbá wa kábíyèsí bàbá imam ọlọ́run ní sílé ìlàdí ní kọ̀ọ̀kan wa ọlọ́run fi nípa ìlú ọgbọ̀rọ̀ tẹ́nìkan bá ń bọ̀ kankan bẹ̀ ẹni bá yín ọbọ nínú yàrá òun lọ́mà àbágbé èèyàn ń bọ́ lójú táyé ẹ̀yin ọlọ́run ó bí torí ẹ̀yin aláṣẹ wọn níta bá ti kánṣu ọlọ́run ó kánṣu ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ibi wọ́n sọdún wọ́n sọdún wọ́n sọdún ẹ̀ bọ̀ kan nílùú ọgbọ̀rọ̀ ẹ̀ lè tẹ́ bá ti parẹ́ orí ọmọ wa wọlé. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا Ànábì Nuhu ó ní ẹ pẹ bọ́tì tẹ́ bá ti pẹ bọ́tì Ọlọ́run bá máa rọ̀jò ويمددكم بأموال yóò máa fún yín lówó وبنين Ọlọ́run fún yín láwọn ọmọ dáadáa ẹ̀dá halakatu tafis al-Qur'an ilẹ̀ rẹpẹtẹ káwọn ọmọ lè ha Qur'an káwọn ọmọ lè kéwù súnà lọ́mọ́sàbà fún yín lẹ́mí gún àtàwọn náà ẹlẹ́ẹ̀kejì tí mo yẹ yàgò ní Islam òun náà ni pé ká ní alàjìta láàrin àwa àti Ọlọ́run òun là ń bá lọ nínú àwọn àkídà ìgbàgbọ́ tó ṣẹlẹ̀ wò nílẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ tí ìbọn bẹ̀ òun náà ni ká máa pe àwọn òkú dépò ìdáàbò máa pe Ọlọ́run tó dá òkú. ka máa ń pè nǹkan mí lẹ́yìn yẹn kò sínú kankan àfi tírà ìbílíìsì ètò wà ní Kùránì pé wàlá tẹ̀tẹ̀ ó máa aláhi àhàdá ni ẹ má pè nǹkan mímí ní ọlọ́run èmi nìkan ní kẹ́mọ́ sékìrì kẹ́mọ́ pè òdò ọ́ọ̀nì ẹ má pè ní ọ́sẹ̀jì bí ọkùnrin dà yín lò káwá má yẹn kò sínú kankan wọn náà ní àtẹyinákun àtẹyinákun àwa abayin o ẹ̀yin wòlíì àwa abayin ẹ̀dákun kálọ̀ ẹ̀kálọ̀ lè bá wọ́n fẹ́ lè bá àfa àkọ́kọ́ ń ké wọ́tọ̀ nìyẹn àbí wọ́n fẹ́ lè bá àfa àpẹẹrẹ àkọ́kọ́ sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ọ̀tọ̀ nìyẹn àmì eléyìí wọ́n ń wá ìgbàlà ní àtàyínákùn àtàyínákùn àwa abayin wọ́n lè abúwá bìjìnákùn a ti tò sójú ọ̀nà ẹ̀yìn o a ti tò sójú ọ̀nà yín o ẹ̀yin bàbá fàyà akẹ́tọ́ọ̀bù ẹ̀yin akẹ́tọ́ọ̀bù àwọn òlì kan ní jẹ́bẹ̀ lọ́dọ̀ wọn wàyà àwòtáàdù ẹ̀yin àwòtáàdù ẹ̀yin ìkàn àwọn òlì kan wọ́n pè mí wàyà àbùdáàlù ẹ̀yin àbùdáàlù àwọn òlì kan ni wọ́n pè bẹ́ẹ̀ wàyà àṣìyáàdà ẹ̀yin àṣìyáàdù ẹ̀yin àṣìyáàdù àwọn òlì kan ní jẹ́bẹ̀ àjíbú yáàzàwìl ìmúdáàtì àjíbú inna lillahi wa inna ilayhi raji'un ujibu da'wata da'i idha da'ani ọlọ́run lé mi ọlọ́run lé mi ní ma ṣe kí ni èmi ní ma dáhùn idha da'ani tẹ́ bá ti pè mí ọwọ́ ni àjíbú ẹ̀dá yáàdà wíl imudaadi ẹ̀yin lẹ́ni ntànfẹ́ ntànfẹ́ ọwọ́ yín lọ́wọ́. ọ̀fìnà fásùfàwù lìlá fásùfàwù fìnà lìlá ẹ̀ sì pẹ́ wa lọ́dọ̀ ọ̀lọ́. nígbà yàrá màpọ̀ lọ́n wà kí ló wá dé tẹ̀ wọ́n pé ẹ̀ wá bá wọn kí wọ́n sílẹ̀kùn eh, wọn eh, kí wọ́n fún yín ní nǹkan kí dá yín lóhùn. àwọn tí wọ́n bá wí yìí wọ́n ti kú o àbí ìtajà àtìtọ́ àbùdálù mẹ́rin lá ní nílò yọ mo lè ní ẹ̀dá kan ọba àmọ́ ọmọ ẹ̀dá kan ẹ̀ràn mi lọ ẹ̀bá ń gbómi sẹ́mọ̀ kí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n sì lágbára láti gbé eléyìí ní ẹsẹ̀ bọ́ kí wá ní ṣé òbúlálà sànú mi ẹ̀bọ̀ nìyẹn ẹ̀bá ń sọ fọ́lọ́ kó ṣe báyìí ẹ̀bọ̀ wọn ò sí nípò ọlọ́run ẹrú ọlọ́run ni wọn. ìgbà tí wọ́n parí ọ̀rọ̀ ó ní wàmọ́ àlànà amọ́lídà ohun fil hayy ó ní gbogbo àwọn tí wọ́n ń bẹ nílé ayé kò sẹ́nìkan tá a lè sáàdì síwáàkùn yáàrí dáadáa lẹ́yìn èyí tẹ́ jẹ́ ní ọlọ́run àwọn aláwọn dà wọ́n ní wọ́n ń bẹ lájúlẹ̀ ọ̀run ọlọ́run ọba ní ujibu da'wata da'i idha da'ani idha da'ani ọlọ́run ọba ní ìmọ̀ dáhùn tẹ́ bá ti ń tèmi jésù ni wọ́n fi sáàrin ọlọ́run àtàwọn tí wọ́n ń pè jésù ni wọ́n fi di kèfèrí káwa náà ká mọ̀ fi ṣéwù sí àárín àwa àti ọlọ́run ọba mọ́ nínú àwọn nǹkan tí máa ń sọ̀yàn di aláìní ìsìláàmù mọ́ ẹlẹ́kẹta máa làmú yóò káfíìrì mùsùlùkì náà ọ̀ ṣàkàfi kófìrí hin àwọn sọ́hà màdàbà wọn. òun náà ni kéèyàn ọmọ máa pe ẹlẹ́bọ lẹ́lẹ́bọ kéèyàn máa ṣe iyèméjì sí àwọn tọ́lọ́n ti pè ní kèfèrí wípé ṣé kèfèrí sì ni wọ́n sá ṣé wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n wà wọ náfá ọlọ́run sì sọ pé kèfèrí ni wọ́n ìwọ náà tó ń ṣe iyèméjì yìí nì ó ti kú ní Islam ọlọ́run sọ̀rọ̀ ń ṣe iyèméjì ọlọ́run ní kèfèrí lèyàn wọ́n ní mùsùlùmí ni wọ́n àwọn olọ́lọ́run pè ní kèfèrí àwọn tó ń bọ nǹkan mí yàtọ̀ sí ọlọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́kẹta òun náà lẹni tí ọba gbà pé àwọn oníṣẹ̀ṣe ojú ọ̀nà wọn wà àwọn kiri yó eré ẹ̀sìn ni wọ́n wà ẹ̀ nípa ti gbà bẹ́ẹ̀ àwa padà rí i pé ó ń pèrè ní muslim àwọn afáà kì í ṣe mùsùlùmí o ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ọlọ́run ní inna dínà indala ilé islam ọlọ́run fa islam ó fa ayọ̀ láàrin àwọn ẹ̀sìn tó kù wọ́n wá ní gbogbo ẹ̀sìn tó kù náà ní ẹ̀sìn ni sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ ti ṣe kí ni jama ọ̀rọ̀ ti dàrú eléyìí máa ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá kàwé dáadáa wọ́n á ní freedom of religion gbogbo àwọn ọmọ rẹ̀ ní ọmọ ṣẹ̀ṣẹ̀ tó wù yóò dẹ̀ farabalẹ̀ yóò ní gbogbo wọn lòún support oní eh, eh, fatia nìyẹn èyí sọ mọ́ fatia eh, oní fatia nìyẹn òun lọ rìdíìm Ibrahim nìyẹn òun kírun Gazali nìyẹn sì òun ti ń ṣe opis wípé òun ọ̀bàyà sí tòun o ìjọba sì kùnà gbogbo náà wọ́n pè é ó lóun ọ̀bàyà sí ó ní gbogbo kálukú ọ̀run lọ́mọ ẹni tí ó là mùsùlùmí tó bá nírò àdìọ́kàn ni mùsùlùmí olókọ ni o kìí sí mùsùlùmí ọlọ́run ní kúlíyà ayyuhal kafirun ọlọ́run bá ní ilẹ̀ Muhammad ọyá sọ wọ́n ti jú láti sọ ipe ẹ̀yin kèfèrí o ẹ̀yin kèfèrí o àbíwò láti ń gbé lókè ẹ̀yin kèfèrí o la àbùdù máa ta àbùdù èmi ò ní bá yín sẹ̀sìn sẹ̀sìn o anábìyàn dàgbọ́ o <laughs> ọmọ ìyá mi tó bá ti dàgbọ́ ìyá ní ó ti muslim ẹ àwọn aláàjì wa wọ́n ní wọ́n wá yídì ẹ ẹ̀tọ́ wọn pè wọ́n ní ẹni tí ó ṣe muslim a ní àdé ọkàn rẹ̀ ní pé ọgbà pé tó bá ti kú yídì wọ́n tún lọ sọ́ọ̀sì ó ní tó bá ṣe kó sọ́ọ̀sì òun lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe òun lè múra síra òun ọ̀dọ́ náà of course I'm a muslim. muslim àwọn afá ni irú àwọn báwọn irú àwọn báwọn wọn lè túbá ọkọ̀ kan náà lè yàn wọ̀ tí máa ń lọ bí ti ń lọ ayéwọ́kọ̀ méjì papọ̀ ọ̀nàṣẹ̀ sí ọkọ̀ tí ń lọ Ẹ̀gbá ó tún pé mọ́tò tí ń lọ Kaduna ó lóun fẹ́ nàṣà kejì sí ká máa gbé òun lọ yọ fàyà bí ò ní ah, ọlọ́run ó fàyà sínú náà ni o ẹ̀yọ́ màá yá mi ọlọ́ni wọn máa yẹ kúrú bíi tọ́gùtù bí wọ́n bá ti kẹ̀yìn sí tọ́gùtù ọ̀sà wọ́n yóò mú bi láà tó ti gbọ́ lọ́wọ́ alánìkan gbọ́ tán ọkọ ní sàmùsà kàbẹ̀rẹ̀ ọdún wa tẹ̀lé ó kọ̀ òun ló ti wà lójú ọ̀nà o ó ti di okùn kan mú láǹfẹ̀sọ́ ọmọláha okùn tí ó lè jà láéláé òun náà ní al sọ́tàlù bákọ́rà àyà two fifty six ẹ̀yọ́ màá yá ìjọjọ́ máa tẹnu máa wọn súnfì ni pé ọ̀pọ̀lọpọ̀ ń dáfi jọ́sìn fọlọ́wọ́n ba ìbọ̀rìṣà wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àmọ́ fura àwọn méjì fura wọn ní máa wọ́n ṣe màṣẹ́ nìyẹn àwọn nù wọn àwọn máa sọ fún wa yí pé ẹlẹ́pẹ́ nìkan kẹfẹ́ rí mọ́ nítorí àwọn fẹ́ kọ́ máa ṣe ní ṣe kíni wọ́n ní ṣe yẹn àbíwò ṣe gbàdíkàrí ni ibẹ̀ ní ó ti mọ̀ sọ fún wa wípé wọ́n máa ń lọ ọ̀hún illa rahibun fil kanisa ó ní bàbá tí ń lu agogo nínú ṣọ́ọ̀ṣì yẹn Allah ní lágogo yẹn jama ẹgbẹ́nu lọ́wọ́ ẹ̀yin tẹ̀ mọ́ lọ́hún Allah ló yíra padà ló di gbogbo gan. ọmọlẹ̀ kalimu wal khinziru illa ilahuna ó ní ajá àtẹlẹ́dẹ́ Allah ní. bàbá àwọn tí wọ́n ń bẹ ajá tí wọ́n bẹ síde ògún ó ní ìbáda wọn ṣe ọlọ́run ló pa wọn láṣẹ ká máa ṣe jọ́sìn yẹn wọ́n tẹ̀lé àṣẹ lọ́ni ọ̀pọ̀ àwọn aláṣẹ ká máa kírun ibi tó yí àwọn sí nìyẹn gbogbo àwọn òròrí burúkú yẹn wọn ni ìmọ̀ yóò yẹn kó ní Islam ọlọ́run lakọ̀dé káfàrà lẹ́yìn náà kọ́ọ̀lù iná láàtàlẹ́ tó sàlátà ọlọ́run láwọn kèfèrí iná mọ̀lẹ́mọ̀ ṣìrìkú náà najas ọlọ́run bá ní ẹ̀gbin ni wọ́n wọ́n darapọ̀ mọ́ wọn yẹn wọ́n bá ti wọn lọ wọ́n dọ̀tí lakọ̀dé káfàrà lẹ́yìn náà kọ́ọ̀lù iná láàtàlẹ́ tó sàlátà lakọ̀dé káfàrà lẹ́yìn náà kọ́ọ̀lù iná láwọ̀ lè màṣẹ́ òmùn Maryam àwọn tó ní ìyínsà ọmọ ọlọ́run ọba ni wọ́n kèfèrí ni wọ́n àwọn tán ní ọlọ́run mẹ́ta lọ́kan kèfèrí ni wọ́n ọlọ́pàá yẹn kèfèrí wọ́n ní wọ́n ṣe kèfèrí tọ́ọ̀ bá gbàgbọ́ dọ́kàn rẹ pé kèfèrí ni wọ́n ìwọ náà ti di kèfèrí tọ́ọ̀ bá mọ̀ pé ń ta sọ yìí ìmọ̀ mú yẹn níbo nínú Islam. alẹ́ náà ni tawhid ladiyan ẹja adẹ́sìnpọ̀ oríyàtọ̀ ladiyan ẹja ajẹ́ káwọn yẹn ó fírì kájọ máa ṣe gbogbo ẹ̀ àwọn kan ti dín lágbàlá wọ́n ní wọ́n sọ fáwọn ará maka wọ́n láwọn fẹ́ kí wàhálà ẹ̀sìn ọmọ ṣẹlẹ̀ láyé mọ́ wípé àtàwọn jù àtàwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn abọ́ná gbogbo wa ká máa ṣẹ̀sìn papọ̀ kọjá pé lẹ́yìn bá ti wà ní ṣọ́ọ̀ṣì ọláfààní àti kírun <laughs> ẹ̀rọ bí wọ́n ń tàn wá lọ jẹun wọ́n fẹ́ sọ wá di olórí burúkú lẹ́yìn bá sì wà ní mọ́ṣáláṣí ọláfààní àti sikini àti máa ṣe ẹ̀sìn rẹ̀ ó lè kó iná sẹ́gbẹ̀ẹ́ kan kọ́ máa bọ̀ náà gbogbo àwọn àti ọkàn burúkú báyìí kọ̀dá o ẹni bá gbà pé àwọn kèfèrí èsè kèfèrí kí lòun náà lábẹ́sìn wa ó ti pọ̀ lọ́n nírọ́ òun náà ti ya kèfèrí ẹlẹ́kẹrin wọ́n ní takọ́dá anna ghayra hadi nabi akmalu min hadi aw anna hukma ghayri ahsan min hukmi kalladhi yufaddil hukma tawaqita ala hukmi gbogbo èèyàn tó bá gbà nínú ọkàn rẹ̀ wípé ìlànà kan tún dáa ju ìlànà islam lọ ìgbà lóòótọ́ mùsùlùmí ni mí àmọ́ tá a bá wo tí àwọn ẹlẹ́sìn mi ń ṣe tá a bá wò dáadáa o ní nǹkan dẹ́ mùsùlùmí o àmọ́ tá a bá wò dáadáa a rí i pé wọ́n èyí tí àwa ń ṣe yìí lọ nínú èyíkéyìí nínú abala ẹ̀sìn kéèyàn wá pé tẹlẹ́sìn kan dáa jù lọ àwọn àlùfáà ni ó ti kúrò nínú Islam àbọ̀gbà pé ìlànà ètò òṣèlú ìtàwọn kèfèrí ó dáa ju ṣẹ̀ríà lọ ibẹ̀ làwọn àfáà ti sọ pé democracy ìlànà kèfèrí ni ìlànà wọn kèfèrí ọlọ́run ní wàá máa lamu yahkum bima anzala Allah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá máa darí ìlú pẹ̀lú tèmi ọlọ́run sọ̀kalẹ̀ fàwúlà ìka humul kafirun ọlọ́run bá ní gbogbo wọn ti di kèfèrí tọ́ àwa débi à ń lọ jàmá lẹ́yìn bá di democracy dájú sẹ́rí àlọ́ kí ni ọlọ́run pè nínú àyà yìí jama bóyá kí n sọ bí tọ́wọ̀ fún ọ suratul Maida àyà forty four wa man lam yahkum bima anzalallah ẹni tó bá lóhùn ní dájọ́ pẹ̀lú tí mo sọ̀kalẹ̀ fàwùlà ìka ọmọlẹ̀ káfíìrù ọlọ́run bá ní kẹfẹ́rí ní ọ̀yà jẹ́ ọlọ́run yòrìdú náà yẹn ta kàmú ilá tọ́gùt àwọn ọmọ èèyàn dáńpẹ̀rẹ̀ àwọn muslim yòrìdú náà wọ́n sì nífẹ̀ẹ́ sí ayẹta hakamu ila tọ̀gù wípé àwọn fẹ́ máa darí ìlú lọ́nà èṣù ọ̀nà tọ̀gùt tọ̀gùt làwọn fẹ́ kọ́ máa báwọn ṣètò báwọn ṣe máa darí ìlú àgbékalẹ̀ tọ̀gùt àkọọ́lẹ̀ tọ̀gùt oyè ni làwọn máa lò àwọn onítọ̀gùt jama ìbílẹ̀ sọ àtàwọn kèfèrí àwọn òyìnbó wàkọ́dí umiru anyá kẹfẹ́rú bì yí ọlọ́run mo sì pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kẹfẹ́rí sí ìlànà náà wa yuridu ṣètọ́nu ayùdíláhùn dalalan ba'ida ọlọ́run ṣètọ́n ló fẹ́ sọ wọ́n dọ lórí burúkú wọ́n fẹ́ sọ wọ́n nù tọ́wọ́ sì ti sọ wọ́n nù wọn ní padà sójú ọ̀nà ọlọ́run ti ẹ sì mọ̀ pé èṣù ló democracy lẹ̀ àwọn afá sọ̀rọ̀ tó pọ̀ lérí ètò ìjọba democracy gbogbo ẹni tó bá ní democracy dájú sẹ̀ríà lọ ó fún yàn ní freedom ó ta tẹ́tẹ́ kò ní kọ́ ọmọ lọ́lé aṣẹ́wó àbẹ́ ọlọ́pàá máa mú yàn tó yẹ máa lọ́lé aṣẹ́wó ẹ̀ kò ní ọmọ mutí ẹ̀ kò ní kọ́ ọmọ ta bàbá jẹ̀bú kò ní kọ́ ọmọ lẹ́run kò ní kọ́ ọmọ sorun márùn kò ní kọ́ ọmọ ń ta tẹ́tẹ́ naija bank democracy ò di ọlọ́wọ́ kọ́ mọ́rin òhò democracy ò di ọlọ́wọ́ kọ́ mọ́lù yẹn jìbìtì torí jìbìtì gangan gangan gangan òun ni wọ́n ṣe lábẹ́ democracy ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa bẹ́ẹ̀ bá ní democracy da tu sẹ̀ríà lọ torí àwọn méjèèjì wọ́n máa ń takora wọn ni ìsinmi ìsinmi wà nínú sẹ̀ríà àbí wàhálà ló lábẹ́ kí ni jama lábẹ́ democracy democracy ni ma mu tí kéré ọmọ dàrú àbí sọ́sọ́ bẹ́ẹ̀ sẹ̀ríà ló ní kọ́ ọmọ mu tí nídìí bẹ́ẹ̀ lẹ́yìn bá ní democracy da oníjẹ́ mùsùlùmí mọ́ tẹ́yìn bá ń gbé democracy lárugẹ ńkọ́ èyí ń gbé lárugẹ ń sọpọ́tì ẹ̀ ipò ẹ̀fẹ́ yan ẹnìkan tó fẹ́ máa lo democracy ẹ èmi náà ràn yín lọ́wọ́ pẹ̀lú owó tí mo ní ìràn yín lọ́wọ́ pẹ̀lú fóòtì mi ìràn yín lọ́wọ́ pẹ̀lú kí jama pẹ̀lú àwọn mọ́tò mi yín kó àwọn ọmọ ogun kalẹ̀ ni wọ́n bá yín ṣètò bí ẹni tó fẹ́ lo democracy tí ó fi dé rí àlífà eléyìí náà kọjá ma àdákẹ́sìn o kí ni ìyẹn náà jama ẹ ẹ̀yin ọmọ ìyá mi <laughs> àwọn yẹn dákẹ́ àwọn olóṣèlú bá ń bí ọ olóṣèlú ọgbọ́dọ̀ wà bí olóṣèlú ọgbọ́dọ̀ jòkó mi àwọn ẹ̀ráyè bí ó níbi táwọn máa ń lọ àfáà tó bá bá wọn tara bọ ní òṣèlú wọn lè kò ní lú múláwà ní. àyíkọ́ bá sọ ń jímọ̀ pé PDP ní ẹ̀dìgbò fún àwọn jẹ̀mọ́ tó jẹ́ èsì kí ni wọ́n ṣe fún wọ́n dìde wọ́n sì lẹ̀ lóko lẹ́yìn jímọ̀ ìgbà àròpé ìmáàmù pé ni àwọn àmọ̀ pé ìmáàmù ò àmọ́ pé ìmọ̀mọ̀ gbádùn àwọn afá kan àwọn wà plé maturity àbí wọ́n plé àgọ̀ wọ́n ní àwọn oníkẹ́ ìdìbò fẹ́ nìkan kan o àmọ́ ẹ lọ lè dìbò tẹ́ bá padà wò lábẹ́lẹ̀ ẹ̀rí pé wọ́n àti olóṣèlú kan wọ́n lọ́rọ̀ wọ́n lọ́rọ̀ ẹ lè tú di wọn wọ́n ní àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ látijọ́ yìí mùsùlùmí wà ń bẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ láti jọ ìtí wọ́n ti wá ń lọ kí ni wọ́n ń ṣe fún wa wọ́n ní ṣé bàbá bàbá ló lè ṣe àpọ́lọ̀ ló lè ṣe o láìsí ti tàti láìsí ti dè ló ń sìn yàn ó ti thirty thousand ṣé ibi ta ni ta ni bàbá òṣèlú òṣèlú wọn pè bẹ bàbá fẹ́ ṣe àbáwọn tí ò ní jẹ́ òṣèlú wọn pè tába ní agbára láti chẹ́ǹjì ìlú wa sí ṣẹ̀ríà táwọn wa tọ́jú àwọn kiri ó lábẹ́rẹ̀ àdìgbò àgbégbàgbò a sì sọ fún àwọn èèyàn kan dìgbò tágbára bá wà pé tó ṣọ̀ fún wa ninety nine percent owó wà a sì ní àwọn èèyàn ńláńlá tí wọ́n bá wa sílùú inú tá a ṣe ni pé ìyàwó ní jẹ́ kiri yóò kan ebi ò sì ní pa kérúbù kan ẹnìkan òsì nílẹ̀ jẹ́ lábẹ́jọba wa adìbò adì àmọ́ tó dá gbogbo wa lójú pé àwọn bàbá mi rẹ tìjẹ́ ta tànà wọ́n lọ wọ́n láwọn lọ sí ẹ ṣàtúnṣe nígbà wọ́n dọ̀hún kí ni wọ́n padà ń ṣe bẹ́ẹ̀ bá tan adìẹ ipe wá gbàgbàdo lọ́dún ni ó déwájú ẹ̀ kò fún mọ́ ó tún ní adìẹ wá gbàgbàdo lọ́dún kejì ọdún kejì dé kò fún jẹ ọwọ́ ọdún kẹta kí ládìí ó ṣe adìyẹ sí òní dáhùn òní dáhùn yóò tó mọ̀ pé arákùnrin yìí ń ṣe kí ni ń tàn òun ni adìyẹ nílà ká ìjù ọ̀pọ̀lọpọ̀ wa lọ ẹwọ́n tí wọ́n ti ń promise pé àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí ìlú ń dá sí tàbí ń burú sí ẹ má mà yín kì í sọ̀rọ̀ ẹ̀sìn ńlọrọ̀ òṣèlú wa muslim muslim ticket christian christian ticket kò sí mùsùlùmí kan náà láàrin wọn tẹ́lẹ̀ náà àmọ́ èyí tó ti jáde pátápátá a sì léyìí tó jẹ́ pé ọ̀rẹ́ àtàntọ́ bá ti débẹ̀ ọwọ́ sọ fún bọ́dà yìí pé ọyá lọ lọ́lẹ̀ dó lórí ibú káwọ́ akálẹ́bà rí ojú ọ̀nà rìn ìwọ́ lọ́lẹ̀ dó lórí ibú kálẹ́bà rí ráìsì tẹ̀ ló lè ta ìsìn rẹ kó fẹ́ ráyé torí káwa ká lè bá àrọ́ mọ́ra lọ skul tí wọ́n bá ní kéèmì àti àlọ́ sá lọ if you can't beat them you join them Islam ò ní ká mọ́ ṣòṣèlú àmọ́dé òṣèlú yìí kọ́ gbogbo àwọn tó lẹ́mìí pé àwọn fẹ́ lè ṣàtúnṣe tí a bá ń ka fátìwọ̀ àwọn àfa wa gbọ́n pé ẹyin táwọn kan máa ń bàlú jẹ́ ẹ̀yin tẹ́ bá láàní ẹ̀pẹ́ fẹ́ tún ṣe ẹ darapọ̀ ẹ̀yin tẹ́ bá láàní ẹ̀pẹ́ fẹ́ tún ṣe ni wọ́n ń sọ. <laughs> tán àbí especially ṣe ẹ bá rí i pé wọ́n fìyà jẹ yín wọ́n fèbí pa yín wọ́n yà á tìyín sọ́tọ̀ àbí wọ́n lè yín kó lù ú àwọn afáwà kan ní àwọn tó máa láti yẹn àwọn fẹ́ lọ lè ṣàtúnṣe kí wọ́n lọ ọ̀yà ta ló fẹ́ lè ṣàtúnṣe nínú àwọn tẹ̀yìn ìyẹn ti gba twenty billion lọ́wọ́ àwọn godfathers twenty billion yẹn wọ́n ti ha fẹ́yìn náà ten thousand five thousand kí ló fẹ́ lọ lè ṣe tọ́wọ́ ti dọ́hùn jẹba godfather ó pè pé ṣé yóò burú fáwọn ìbàdàn ojú ọ̀nà àwa tí da láti ibi àti ń bọ̀ àti gbogbo ibi tá a máa ń lọ yẹn owó rẹ̀ àwa náà la pín mọ́wọ́ àti ìfira láìsí àti ìfira glucose àbí wò fún olówó àtọ́ntò ṣé orí fún tẹ́lẹ̀ kọ́ lọ lẹ́sẹ̀ ní òṣèlú ni ẹ kọ́ lè pín wòlú. odidi lẹ́kítọ̀ kan lọ́rọ̀ àṣìyá sátúfì nàìjíríà mo kàn ya lọ́bẹ̀ ni ìgbó tọ́ pẹ̀lú májẹ̀mú ìgbó ìgbó ṣe kí ni ìgbó tọ́ pẹ̀lú kí ni pẹ̀lú májẹ̀mú tí ọba ti wá tí májẹ̀mú yẹn tí ọba ti di rọrùn òye kò ṣe kí ni kọ̀tọ́ máa akàmọ́ fìtọ̀ táàbà ni wọ́n ní òsì mùsùlùmí wọ́n bá wọn rẹ́ni ọ̀kan ní mùsùlùmí làwọn gbọ́dọ̀ mú sókè o ìgbà tá a padà rí pé kiriyó òun ní campaign ìmáàmù mùsùlùmí ẹ̀dá kò sí ní tó wọ́n fẹ́ ká máa wá sí nìyẹn ni wọ́n ń dáwọ́kà àwọn obìnrin jó òhun wájú ẹ̀ ìmáàmù ṣé sọ́kè mi wá ṣe nìyẹn torí kémi náà wá jọyìn rẹ̀ kọ́lọ́n wọlé àánú ẹ̀ tó wọ́n ti wá yí ribiribi tẹ́nìkan wá ti wá bọ́ síbẹ̀ ẹ máa wá ibi a ti lọ òun náà ni pé èèyàn gbọ́dọ̀ sọ pé ìlànà kan àbí ètò ìjọba kan dáa ju tọ́lọ́n lọ o láì ṣe bẹ́ẹ̀ yọ jáde kó nínú Islam ọlọ́mọṣẹ́ ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹni máa ní ìṣẹ̀ṣẹ̀ dá ju Islam lọ Christianity dá Islam lọ ẹni ọba ní aaa àwọn OPC ọ̀yẹ̀ ká nírú wọn nínú Islam àwọn lẹ́ka fi rọ́pò àmújá idún <laughs> àbá àmújá idún kọ́ <laughs> níbi bẹ́ẹ̀ yá máa yá mi àwọn fáàní kò ní jẹ́ mùsùlùmí máa kọ́lọ̀ sọ wà ń bẹ̀ o ẹ̀ta bá nífẹ̀ẹ́ ara wa gan kò yẹ ká dìgbò mọ́ gbogbo wa pátá gbogbo wa ká mọ́ dìgbò mọ́ káṣẹ̀ wo kí ní ọ̀sẹ̀ lẹ́gẹ̀ẹ́ káṣẹ̀ tíráì rẹ̀ wò bóyá wọn lè ronú lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń ṣẹlẹ̀ ńbẹ̀ tá a ti ń jọ pé à ń tara wa ẹ máa bìtìrì ara yín ẹ máa jàǹbá ara yín kẹgbó olùkẹ́gbẹ́ kẹ́ máa ná ṣé tó bá kémi wá ṣe ni àfa tó bá tara bọ òṣèlú yóò tẹ́ torí òṣèlú kọ́ lọ ní kọ́ wá ṣe dáwọ́ àwọn ní kọ́ wá ṣe dáwọ́ àwọn náà lọ mẹ́hẹ̀ tí kò sí síbẹ̀rù ọlọ́wọ́n bá lọ́kàn àwọn olóṣèlú tí wọ́n fi ń láyà láyà láti kówó jẹ tẹ bá ṣe wáàsí fẹni tó wọ́n ń bẹ lọ́wọ́ ẹ̀ ní wáàsí gidi ni ó ti sọ fún yín pé ẹ dákun owó ìlú ni òun ẹ dákun ìgbowó yìí o ẹ gbà padà o ìfẹ́ wọn náà lọ́rùn o tí wáàsí bá ba ọkàn rẹ̀ sáwọn afáàlẹ́ ṣe wáàsí fún wọn kátàpọ̀ àwọn pásítọ̀ tó pé irọ́ làwọn ṣe ń pa gbogbo ayé tí wọ́n tẹ́lẹ̀ àtòlè ẹjá kó mẹ́tọ̀dá àsìkò wà tọ́rọ́ ìṣòlú ká wá sọ pẹ̀lú májẹ̀mú mo sì a lè dìbò tí májẹ̀mú ọba ti ṣe kíni tọba ti pé. tọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ṣe á mímọ̀ jẹ́ àbíhìn rọ̀ṣúlù ẹ̀yọ́ màá mi wọ́n ní gbogbo ẹni tó bá ń bínú sí tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún Muhammad bóyá ní lọ́wọ́ àbínú àdìsí ọwọ́ ní bí wọn nú ipe mùsùlùmí lòun o àmọ́ àyà lé ní kàmá bí ònú tó wọn bá ti ń kà ẹ má ṣe sìnà lẹ́nu àwọn oníṣẹ́ sìnà náà ẹ má mutí ẹ fẹ́ yàwó jẹ́ yàwó kan lọ ìmọ̀ ń bí mi nù ní tí má ti ń kà á yàjẹ́ bẹ́ẹ̀ gbogbo kóbìnrin kó sopó ọwọ́ wà nílé ọkọ ẹ̀ fún oṣù mẹ́rin àbíjọ́ mẹ́wàá ayà yẹn ìmọ̀ bí wọn nú ẹgbàá kírun gbogbo ayà máa ń ṣe kí ni ó máa ń bí wọn nú gbogbo tó lọ sá sọ sínú Al-Qur'an àtàdé sí ó ní inú ẹdùn sí wọn ní ìgbà tí nínú ti dùn sí yẹn wọn ní kì í ṣe muslim ọlọ́run ní walladhina kafaru ọlọ́run láwọn kèfèrí fata asalahun ọlọ́run bá ní orí burúkú kọ́ máa bá wọn wa adalla a'malahum gbogbo ṣẹ́ wọn ti ṣòfò dhalika bi annahum karihu ma anzala Allah wọn ti kórìíra tọ́lọ̀ sọ̀kalẹ̀ fa ahbata a'malahum lọ́ba bá gbogbo ṣẹ́ wọn jẹ́ suratu Muhammad aya eight àti aya nine ẹ̀yẹ́ èyí tó bá ti lè ṣe nínú òfin ọlọ́run máa sọ kọ́lọ́run ó ṣe rọrùn fún ọ mọ́ kórira rẹ̀ ní kórira tẹ̀mí o ẹlẹ́ẹ̀kẹfà alẹ́sítẹ́sá òbíṣẹ́ ìmìdí nílá kéèyàn máa fẹ̀sìn sí yẹ̀yẹ́ ẹni fẹ̀sìn sí yẹ̀yẹ́ aláàgán ní fi sí yẹ̀yẹ́ o torí ọlọ́run lọ́lẹ́sìn ọlọ́run tẹ́ bá ṣe báyìí ìyẹn fún yín láti jẹ́nà ìyẹn wọ́n fàlì jẹ́nà sí yẹ̀yẹ́ ọlọ́run tẹ́ bá ṣe báyìí ìyẹn fún yín síná ìyẹn wọ́n fi nánà sí yẹ̀yẹ́ wọ́n ní kọ́dà bí èèyàn sọ pé òun ṣeré ni èèyàn máa ń ṣeré àmọ́ àgbọ̀dọ̀ bá eré níbi ẹ̀sìn ọlọ́ ìṣiṣẹ́ àwọn mọ̀náfìkì ni àwọn mọ̀náfìkì lógun Tabuk wọ́n jọ lọ pẹ̀lú ànábì náà ni ó wọ́n wá jòkólẹ̀ wọ́n ní mọ́ra ayé náà mẹ́sìlá kúrọ́ iná àwùlá wọ́n wá náwó sí àwọn sàábì ànábì gidi wọ́n náwó sí àwọn sàábì ànábì àwọn kèfèrí àwọn mọ̀náfìkùn wípé àwọn aka kùránì àárín wa àwọn tó hàlù kùránì ni àwọn tó máa ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́n bá mara ayina misila kura ayina awula a wọ́n ṣe wọ́n yẹn a rírun wọn rí àdìgábò bò tún náà ní wọn mọ̀jú oúnjẹ lọ wàhálà akẹ́sàbò alùsùnà wọn mọ̀jú rọ́ lọ wọ́n ṣe wọ́n yẹn irọ́ ni wọ́n gbà òun àti ọ̀gá àwọn tán láwọn jókòó tì àwọn mọ̀nàfíkì náà wọ́n bá wọn lójú ogun àwọn tán sọ yóò wàlá ajibanu àyíndàlẹ́kọ̀ wọ́n sì yọ ọjọ́ tó gún bá dé ọjọ́ ni wọ́n فبلغ ذلك رسول الله النبي واغبو ايا واسوكاله ọlọ́run ni wọ́n bí láàhì ọlọ́run bá ní èmi ọlọ́run ọba wọ áyà tìfì àwọn àtàwọn àmì mi ọlọ́run wọ́n rọ̀ sún lìhì àtòjíṣẹ́ mi kún tún testazu ẹ máa wá máa fi wọ́n sí yẹ̀yẹ́ bí láta àtẹ́fìrù ẹ ní àwíjàre kọ́dí kafartum bada ìmánìkùn ẹ ti ní kẹfìrí lẹ́yìn gbàtẹ́ ti ní ìmánì 65 66 sọ́tù tàwùbà káyíkẹ́yàn máa fi jẹ̀lẹ́bá bó sí yẹ̀yẹ́ ọmọ fi nìkan bó sí yẹ̀yẹ́ kéèyàn máa fi rúgbọ̀n sí yẹ̀yẹ́ kéèyàn máa fi ní ka kùránì sí ń gbàwẹ̀ kéèyàn máa fi ṣe yẹ lérí ìbádà tí ń ṣe tẹ́lẹ̀ pé jọba ti ṣe ìbádà yẹn má kò ní fi sí yẹ̀yẹ́ mọ́ tọ́lá tún gbé ìbádà yẹn padà yóò tún máa fi sí yẹ̀yẹ́ kéèyàn máa fi ànábì sí yẹ̀yẹ́ kéèyàn máa bú ànábì Muhammad mùsùlùmí tó máa ń bú ànábì yín fa ànábì sí yẹ̀yẹ́ látara bẹ́ẹ̀ ó ti di kèfèrí ẹlẹ́ẹ̀keje àṣehìrò òun náà ní ká máa sọ ògùn ní tí wọ́n pè ní ògùn istikdamu shayatin òun náà ni ká máa lu àwọn èṣù ká máa rán wọn sẹ́ láti fi bí àbùkátà wa ọlọ́ni wa min sharri naffathati fil uqad ọlọ́wọ́n bá ní ìwà ànábì máa fi máa fi mí wá sọ kábúrú àwọn olóògùn lóbìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì máa fi mí wá sọ kábúrú wọn mọ̀ sí ọ ó jẹ́ àmọ̀ pé wọ́n di nǹkan nǹkan tí wọ́n sì ń dì ni yìí sì máa ìtagbóyé nìyẹn nínú àyà yẹn aburú ni kéèyàn máa sọ̀gùn lẹ́yìn náà ògùn máa múyàn kéèyàn bá ṣàdúrà yùkáyàlú ilé yìí mi sẹ́hìrì anáhà tẹ́sàá ọlọ́wọ́n bá ní sí irú òun ni wọ́n fi sí okùn àti ọ̀pá àwọn àjọ fẹ̀rẹ̀ áwò yùkáyàlú ilé ìwọ̀n ń dàrú mọ́ anábì musa lọ́wọ́ anáhà tẹ́sàá okùn àtọ̀pá ìwọ̀n lọ bí ṣe ń lọ yẹn ejò lọ́wọ́ ejò ní wá ń jọ lójú ànábì Musa ó dejò kìí sì sejò ó dàbí ejò kìí sì sejò látara sẹ́yìrò àwọn àlìjànú àwọn ni wọ́n ṣe é bẹ̀ ṣọ́ọ̀tù tọ́ ha aya sixty six lọ́lọ́wọ́n bá aláàtọ̀ sọ fún wa pé oògùn sójú wà ẹ lè mú kíní yẹn fẹ́ra mọ́tò ẹni kíní yẹn lè wọ́n ṣe ìdẹ̀tẹ́ fẹ́ tà àwọn àfún jálàbí ẹlẹ́bọ náà máa ń ṣe kíní wọ́n máa ń ṣe ilẹ̀ two million oyè wọ́n rà ní seven million ìyá aláṣọ wọ́n máa ń ṣe aṣọ two thousand wọ́n ra five thousand aláàfáà a ní iṣẹ́ yẹn dáa ìtí wọ́n ń pè lóògùn oògùn ẹbọ nìyẹn ẹni bá ń ṣe ẹlẹ́bọ ni wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitna ọlọ́wọ́ba aláàní wọn ò ní máa kọ́ wọn ní oògùn àbí ká máa sọ fún wọn yí pé fìtínà lóògùn o ẹ má sọ oògùn tẹ́ bá wá wàhálà o fala takfur ẹ má di kèfèrí o torí tẹ́ bá ń sọ oògùn ẹ yà kí ni ẹ̀yà kẹfẹ̀rí tẹ́ ẹ bá sóògùn ẹ̀yà kẹfẹ̀rí suratul baqara àyà wọn ò tù lọ́wà wa qala ta'ala ọlọ́mọba ni wọ́n máa kafara suleiman ọlọ́mọba ni anabi suleiman kò kí ṣe kẹfẹ̀rí walakinna shayatina kafaru àwọn èso àlìjànú àwọn ní kẹfẹ̀rí yu'allimuna nasa sihra àwọn ni wọ́n kọ́ àwọn yẹn ní oògùn ọmọ ya tí ọba yọ látàárọ̀ oṣoolẹ̀ ni wọ́n sọ tọ́ba ti ń ṣe ó ti kó onú sùlá ó ń sógun tájà ó ti gbàgbé níran ọlọ́wọ́ ìyáàkàdá àbúrò ìyáàkàdá ń sàyẹn làwọn àmà ọlọ́run nìkan lọ́ba tí ń ràn yàn lọ́wọ́ ọwọ́ ní kéṣù ọmọ ràn ọ́ lọ́wọ́ ó ń ṣe ó ń lo àfọ̀ṣẹ́ olúgbòhùn àwòrán ìgbàdí bẹ́rẹ́ gbogbo àwọn oògùn tá a fi sọ́ra oògùn owó ẹni bá tún sóògùn owó ìṣe muslim torí pé ó ti gbára alálìjànú ló fi ní nàmánánú fitna fala tekfor ẹ má sọ̀gbọ́n kẹ́yìn náà kẹ́ má bàa di kíní kẹ́ má bàa di kẹfẹ́rí lábẹ́ ẹ̀sìn wa lórí jẹ́ pé mọ́sálásí mélòó láti wá kírun lẹ́ni táwọn afa alẹ́ yorùbá tó ti láwọn òfin jálà bílà sórí mọ̀sítúrò hàn ìmáàmù tó bá máa ti ń ṣe kírun lẹ́yìn ẹ̀kọ́ jáde ọ̀mọ́ wọ́n dá òtún wọ́n wádìí àmọ́ tẹ́nìkan tó fọkàn balẹ̀ sí bá àbáyé a tajà ìṣògùn awóró ìṣègbè láwọn nígbà òtítí síkọ̀ yẹn òye ọgbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ mọ́ kátó wá pé ọmọ àmà ọmọ àmà èdè mímbà lónìí àti tó ń sọ fún yín pé ta ni òṣogùn ogun bẹ dáadáa ọlọ́run kan jògùn lọ ṣẹgbọ́n kílódé tó dúró ti ọba tó ju ogun lọ ọba kan jẹ́ ó gbé ọṣẹ ìtajà fún alájà kan ó ní alájà fọ́fọ́ kan sí ọṣẹ ìtajà yẹn o ọ̀dọ̀ ọlọ́run ni kò fi ọkàn sí mo ní ìgbà tó wá mọ̀ pé ọṣẹ ò lè dáṣẹ́ ṣe kí ló wá dé tó ń kò látàárọ̀ tó ń lagún ẹ̀sìn dàrú mọ́ wọn lọ́wọ́ ẹni bá mọ̀ ní o tó bá mọ̀ pé oògùn wọn yóò yàn ní Islam tó bá mọ̀ ní máa ṣe kò ní jẹ́ mùsùlùmí má. ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatul mushrikin wa mu'awanatuhum ká máa ran àwọn ẹlẹ́bọ lọ́wọ́ lérí mùsùlùmí ká máa ran ẹbọ lọ́wọ́ lérí Islam lọ́nà wọn yẹtọ̀ wọ́n láhùn mí kù ẹni tí máa ran ẹ̀sìn mi lọ́wọ́ fa ináhùn mí nù òun náà ti dára wọn. wọ́n dáwọ́ rìfáìfà ó sì pèrè ní muslim wọ́n fẹ́ kọ́ chọ́ọ̀ṣì wọ́n náà fún wọn ní blọ́ọ̀kù mẹ́wàá wọ́n ní wọ́n fẹ́ wọ́n ní ìdílẹ̀ ìwọ mùsùlùmí ọwọ́ àtàlẹ̀ fáwọn tí ó fi kọ́ ilé awo àbí ṣọ́ọ̀ṣì wọ́n náà ti ràn wọ́n lọ́wọ́ gbogbo nǹkan ọmọ fẹ́ràn wọn lọ́wọ́ tẹ̀sí wọn ó fi máa ṣe kíni tí ó fi máa gbèrú ọ̀gbọ́dọ̀ ṣe tọ́wọ́ ti ń ṣe ó ti kúrò nínú ẹrù ọlọ́run ọba ọlọ́run tọ́wọ́ ti wà pẹ̀lú wọn tó ń kún wọn lápá tó ń kún wọn lọ́wọ́ fàyín náà hù mí wọn náà ti dára wọn aláàlójú ẹ síbẹ̀ kì í ṣe mí o ta lójú ọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ẹ̀rọ wa ti ń dáwó rìfáìfà àbọ̀ ń gbé àìsè lọ sọ́ọ̀sì má ti ń sèṣọ́jì alájà ṣe láìsè ó gbé lọ ó ní òun náà fi ń kún wọn lápá ní kálíbà gbádùn ìsọjí wọn torí ẹni tí ó bá ń pa ìpè lórúkọ Jésù irú èèyàn bẹ́ẹ̀ òun náà ti dára wọn ẹlẹ́kẹ̀ẹ́sán òun náà tó bá dáa tuntun kàn yí pé ṣẹ̀rí àsìláàmù yẹn sọ̀rọ̀ àyàn lérí tòun ṣẹ̀rí àsìláàmù yẹn sọ̀rọ̀ àyàn lérí òun òun lè má mutí òun lè má mutí tòun òun lè má gbogbo tó bá wù òun lòun lè má ṣe kíní ilé òun lè má ṣe yí pé ṣẹ̀rí àsìláàmù kìí sọ̀rọ̀ àyàn lérí òun ọlọ́run ni wàá náà ṣọ̀rọ̀ ti mustaqima fàtẹ́bí òhùn ọlọ́run ni ojú ọ̀nà ìsìláàmù yìí ẹ má tẹ̀lé o kẹ́nìkan ọmọ sàlá ìtẹ̀lé ẹ máa tẹ̀lé ojú ọ̀nà Islam kẹ́nìkan wá ní òun tó òun ọ̀tẹ̀lé ojú ọ̀nà Islam òun lè mutí ọtí halali ní fóun ẹ̀hẹ́n tẹ́tẹ́ kìí ṣe wọ̀ fóun àwọn àgbààgbà sufi náà máa ń sọ ilé yìí ẹ̀ tí wọ́n ní ẹni bá ti wùsùlù ẹni bá ti wùsùlù gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní ẹ̀wọ̀ ó ti di kíni fóun ó ti dẹ̀tọ́ fóun yọmọ adéṣẹ́yìn òwúsùlù ni kí ni yàtọ̀ láàrin obìnrin lóbìnrin àtòun wúwà náà làwọn méjèèjì kéèyàn gbà pé àní òun ti sin débi pé tàkàlífù ṣẹlẹ̀ ìyá ẹsẹ̀ báyìí ní ẹ̀sìn kọ̀sọ́nà yẹn fún òun àwọn lè má kírun táwọn ọmọ jẹ́ muslim àwọn lè má gbà wẹ̀ mọ́ táwọn ọmọ jẹ́ muslim wọ́n ní wọ́n tọ̀ òun ni ọlọ́run ọba ní wà ábùdùrọ̀ bákà àtàyà tí ẹ̀kọ́ yẹ kí ọlọ́run yẹn sìn mí wọ́n fẹ́ sìn lẹ̀ oní ẹ̀sìn ọ̀sán yẹn lérí ẹ mọ́ àmọ́ gbà pé ó wá wò òun lè má ṣe kí ni òun lè má ṣe é ẹlẹ́kẹ̀wá ẹ̀yọ́ ọmọ ayá mi tá a fi parí ẹ̀ alẹ́ ìrọ́dù àdínìlá kéèyàn máa jẹ́ mùsùlùmí pẹ̀lú orúkọ kọ́ máa pé mùsùlùmí lòun láyà tá àlámùhù òun ò ní kọ́ nípa islam kílọ̀kan pẹ̀lú ṣíríkù àti tawhid kílọ̀kan pẹ̀lú bídíà àti sunna òun ọ̀rẹ́ láti kọ́ kankan òun sì rẹ́ láti sì kankan àmọ́ òun máa jẹ́ mùsùlùmí wọ́n ní irọ́ nípa tó bá pẹ̀lẹ́ mùsùlùmí kẹsẹ̀ mùsùlùmí wọ́n mọ́ ní asilamu ma dúkìrà bí ayé àtọ́rọ́ bì gbogbo àwọn tá a bá ṣàlàyé ọ̀rọ̀ wa fún wọn ka ọ̀rọ̀ ẹ̀sìn fún tún máa àrọ́dọ̀ àníhà ọwọ́ lóhùn ṣe iná mi náà ni mujirimi náà muntaqimon ọlọ́run lágbèsàn lára àwọn ọ̀daràn yẹn tó bá dé jáde kìyàmù ọ̀daràn ni nìkan pèrè mùsùlùmí sọ́tò sájídà àyà twenty nine ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ ká máa wá gbẹ̀yàn ní kèfèrí ìjà alẹ́ gbẹ̀yàn kèfèrí alẹ́ gbẹ̀yàn kèfèrí mọ̀nàkà tí mọ́jọ́ mú bá ti pé lára rẹ̀ wọ́n ní àgbọ̀dọ̀ wá pé nìkan kan kẹfẹ́ rí o àfi ká rí pé àwọn ọmọdéjẹ̀mú ti ń bọ̀ yìí ọ̀sẹ̀ sí i la torí ànábì sàṣálà ń sọ pé ayé mọ̀mọ́rí kọ́ọ̀lẹ̀ lè àkí èyíkéyìí ọmọ èèyàn tó bá lè sọ fọ́mọ ìyá rẹ̀ pé kẹfẹ́ rí ni ọ́ tó ní yá káfẹ́ wọ́n kẹfẹ́ rí bákọ̀dé bá àbí àhàdóhùnmá ànábì ẹnìkan ti di kẹfẹ́ rí láàrin àwọn méjèèjì nǹkan àná kama kọ́ọ̀l tó bá dé gbọ́dọ̀ bá kó sínú kẹfẹ́ lílo tọ́ yọmọ jẹ́ kẹfẹ́ wọ̀nyí láàárọ̀ jà àti àlẹ́ tí ọba wa kó sínú kẹfẹ́ rí òun tó pè yẹn kẹfẹ́ rí ní òdì kiri ní òdì kẹfẹ́ rí ló sì jẹ́ pé alátẹ̀sọ́ra gan mọ́jẹ̀ mú dáa fi pè yẹn ní kẹfẹ́ rí alákọ̀ọ́kọ́ tó mú tó hádà kọ́ọ̀lù àwọn fáìl anáwó kóf kákọ́kọ́ mọ kan tí mò yẹn di kẹfẹ́ rí nǹkan tí yóò yẹn kó lọ sùlám kákọ́kọ́ mọ àwọn alákọ̀ọ́kọ́ sọ́yìn tàbá mọ̀ á eh, máa ṣe mistake mistake ẹlẹ́ni tí ń sọ pé ẹni tí ó bá fi spoon jẹun ó ti di kèfèrí mistake tó ṣe nìyẹn kò mọ àwọn nǹkan tí máa mú yàn ṣe kí ni tí máa mú yàn pè yàn ní kèfèrí ẹnìkan ò sì ní sọ bẹ́ẹ̀ náà àwọn afá o ọlọ́run àtànábì nìkan àwọn ni wọ́n sọ adépe ẹ̀rí làbí pè yàn kèfèrí ẹlẹ́ẹ̀kejì aláyẹkùnà sahibuhu jahila kọ́mọ̀tì aláìmọ̀kan aláìmọ̀kan tí ó mọ̀ kọmọ pé kí ni yẹn máa ń sọ yẹn di kèfèrí àníkpé kèfèrí àtàtù kọmọ hujja àlẹ títí tá a fi sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún. ẹlẹ́ẹ̀kẹta an la yakuna sahibuhu muta'awwilan muta'awwila kọ́mọdé ni tí ìtumọ̀ dàrú mọ́ lọ́wọ́ oye n tẹ̀ ń sọkò tí gbọ́ yé wọ́n tẹ̀gú ilé ìlẹ̀ wàsílà ló ń gbọ́ yé pé ká fi àwọn bàbá sàkàsọ tóun ké nìyẹn ó sì ti wá wà ní ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin wá ní àníkọ̀ da ọlọ́run làámọ́ ọlọ́run dẹ̀ dàrẹ́ẹ̀tì ẹ̀jọ̀ kó ti tó yé ni o ẹ̀rígbó náà máa yà wá ọ̀nà máa ti sì wá ìmúlọ́dà wá. ìyá rẹ ni àwọn tẹ̀sán ojú sọ kí ni kò ní yẹ ẹ kó lọ́dọ̀ rẹ̀ nígbà ìjẹ́fẹ̀rẹ̀ ẹ kó lọ́dọ̀ rẹ̀ títí táàbù tó lọ lè ba tó fi wáyé. ẹlẹ́ẹ̀kẹrin aláyẹkú nana sí àkọ́mọ́jẹ́ tó gbàgbé ẹni bá gbàgbé ọ̀sẹ̀ gba Ìsìlámù ni laban sẹ́mẹ́ntì laban ni ọlọ́mọdé ọ̀dà fún wa lónìí àmì Jésù. lọ́wọ́dì àwọn ọ̀hún ọgbàgbé àbí ọgbàgbé ọgbàgbé ni ọgbàgbé ni àní dájọ́ fún un pé ta ló sọ pé àmì jésù lẹ́kan yẹn wọ́n ti dé kẹfẹ́ rí ìrọ̀ ọgbàgbé ọgbàgbé ni ọgbàgbé ni ẹnìkan tí ọ̀nù rẹ̀ dùn tí ń wá rànkúnmi rẹ̀ nígbà orí rànkúnmi kí ló sọ ó ní anta abdi wàhánà rọ̀ bùkà ó ní wọ́n ọlọ́run lẹ́rù mi èmi ni ọlọ́run ọba rẹ̀ ó yí síra wọn wọ́n sì wá ta ló lo gbó pé farabalẹ̀ farabalẹ̀ tó wí torí pé ó ṣe kí ni oye ọgbàgbé àtẹkákó ṣe mistake oye ẹni tó bá ṣe mistake à ní ṣe kí ni oye à ní dájọ́ kẹsìtòrí fún oye Allah yakuna mukraha ẹni tí wọ́n máa jẹ nípa tí wọ́n máa jẹ yàn ń pa wọ́n jẹ ń pa báyìí wọ́n fa níwájú wọ́n fa lẹ́yìn wọ́n mọ̀ wọn yàrá àárẹ̀ tí ń ṣe ọyọ́ lọ òní kó bá wa wọ́n pe babaláwo wọlé ọbẹ̀rẹ̀ gbẹ́rẹ́ látòrí ó sin dé gògùn orí ìbàdí ó fi kíní yàrá wọ́n jùlẹ̀ padà ní ní tẹ́sẹ̀ yóò dá òun nígbàgbọ́ ń bẹ́ o wọ́n ní kìí ṣe kèfèrí tọ́rọ kan rẹ̀ ò ṣe kíní ọkàn rẹ̀ ò sí tí wọ́n ní kò sí àmọ́ wọn tó farabalẹ̀ tó gbà tó dá sẹ́dún tó pọ̀ fòkó tó la <laughs> ìwọ́n máa tó ń ṣe o ẹ̀yin mọ́mì ló ní kí sálà dáàdì ló dúró lé mi lọ́rùn rọ kèfèrí ni kẹwàá ṣe mẹ́wàá yìí ni máa ń sọ̀yàn di kèfèrí ká wusẹ́ náà àsọ́nsì ẹni bá wusẹ́ tó sì gbà pé olóòótọ́ làáfà tí ń wusẹ́ àbí bàbá aláwo ànábì ní kèfèrí ni àbí ẹni tí ń wusẹ́ kí lòun dà alimul ghaibi wa shahada ọlọ́run ọba lóun nìkan lòun máa ń kọ̀kọ̀ àti gbangba fata ada amma yushrikun ọlọ́run ni ẹ má bàa mi kẹgbẹ́ mẹ́ o kẹ má de lóṣà gbogbo ayataba ti dán ní ṣíríkù ayataba ti dán wá ní kúfúrù gbogbo ẹ̀ pátápátá òun náà ní múyàn kó nínú Islam àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó kù àwọn àlùfáà wọ́n ní kò kí yọ̀yàn kú nínú Islam wọ́n wá ikhtalafa fi sọ̀la nínú òrùn nìkan ni wọ́n ti ṣe debate tó lágbára ipe ìjẹ́rùn ẹjọba kírun jẹ́ kèfèrí ìtọ́kùn nínú àwọn afáwọn ní kèfèrí wọ́n ní al-ahdu baynana wa baynahu as-salat ànábì ní tí ń bẹ láàrin àtàwọn kèfèrí ó náà nírun faman tarakaha faqad kafara ẹni bá ti gbẹ́nu jù sílẹ̀ tí ò kí ó ti di kèfèrí àwọn fà kejì àwọn ní ọlọ́run nínú Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run ọba Allah ó ní òun ní ṣàforíjì fẹ́ni tí ọba ṣẹbọ wa yaghfiru ma duna dhalika liman yasha ní tó bá yàtọ̀ ṣẹbọ òun ní ṣàforíjì fún wọn ilé ṣàforíjì lérí ìbòrìṣà kí ló yàtọ̀ wọ́n ní ìrún náà yàtọ̀ àwọn bá tọ̀ wọ́n ní ànírun náà ló jẹ́ àmọ̀ gbogbo lọ́ngbòlò tọ̀ èyí ah, ah. tó ní òun gbọ́ lọ́ngbọ́ àníkọ́ wá fèrè kalẹ̀ bọ́ọ̀lù ọlọ́wọ́ wa aláwọ̀mọ́sí wa ní aláìkírun tó ẹni wọ́n bá ti mọ́ sọ yìí ọlọ́jọ́ sáfàdé fẹ́mi tí mo wí ọlọ́jọ́ sáfàdé fáwọn àtàgbọ́ gbogbo àwọn tó nípa nínú ètò yìí pátá ọlọ́mọ́sá bá gba lẹ́sìn fún wa. subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون